dábùrú torí pé ọmọbìnrin gba ó bẹ̀rẹ̀ sí wọ jàlbáà ó tún wá fi nìkan bù sí pé òun sórí ibú níbo ló ń fi kò yìí ah, ah, àwùjọ jìnnà sẹ́sìn ọlọ́run ní bá ní mọ ká yóò tó méjì mẹ́ta mẹ́ta gan kéré èyí tó jẹ́ pé jẹ́ eye ìtí mo dá sí gan gbọ̀ngbọ̀ngbọ̀n yóò tó méjì. ọmọ ní bàbá òun gbọ̀n lórí ìgbó sì fẹ́ ṣubú torí pọ́n rí jalibaba àti nìkọ́ọ̀bù lójú ẹ̀ ọmọ láwùtẹ́kì ni. ọ̀hún ti dúró nígbà tó ti fóònù pé òun ti dúró tí wọ́n ń rán ṣiṣẹ́ òun náà lòun bá yín òun náà lòun òun náà ní òun ní bá bẹ̀rẹ̀ sí gbọ́n ìwọ ni bàbá yẹn wá sọ statement kan ọmọbìnrin sọ fún mi bẹ́ẹ̀ ikú ẹ̀ bá ń sọ wípé ọjọ́ tí ọmọ àwọn lágbájá tó fayé lẹ̀ géńdé ọmọ ìbànújẹ́ ọjọ́ náà kò tó tòní ọmọbìnrin sọ fún mi pé bàbá òun sọ bẹ́ẹ̀ lórí ìdúró yẹn nígbà tí mi wá bẹ̀rẹ̀ sí dá sọ̀rọ̀ yẹn mo lọ gbé àfa ńlá kan tó jọmọ ìlú wọn mo ní àjọ asa plan bá ṣe jọ lọ rí bàbá ọmọ ti bí bàbá òun sọ̀rọ̀ yẹn lójú èmi gangan àtẹ̀ntí mo gbé lọ ọ̀rọ̀ ọ̀tọ́mọ yẹn sọ pé bàbá òun sọ bàbá òun sọ fún rìpìtẹ̀ èmi ò sọ kálímọ̀ kan ẹni tí mo gbé lọ ni ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run láti bẹ̀rẹ̀ dé parí wọ́n ní dá mo ní kò tí mo fẹ́ sọ ju tẹ́ẹ̀dí sọ yìí náà lọ. ìbànújẹ́ wa wà níbi kọ́mọ wa má bá wa sin lọ́hùn ńgbà wo ló tún wá débi pé tí ìbànújẹ́ tún wá bẹ̀rẹ̀ níbi kọ́mọ wa ń sin lọ́hùn subhanallah. nígbà tí mò ń kéde lẹ́kítọ̀ ìfáwọn èèyàn lónìí ó ní ẹlòmíì àwọn ojúṣe tá a fẹ́ máa kà ń bí ó ti fèèlì bọ̀tọ́ mọ gangan tá a fẹ́ ká fèèlì lórí nǹkan yẹn bá wà níbi ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ó lè píìkì ẹ̀ bí ìgbà tá a gbàgbé bọ́ sí ibi tá a fẹ́ gbèsè ni ní ó bá ráàyè padà bọ́n ọmọ ṣe ń píìkì nǹkan yẹn nìyẹn o ọmọ tí ò gbóòórùn pé kò tẹ̀ bó kó dànù kò lo skáàfù rí lọ́ba lọ́sẹ̀ gbá rẹ̀ sí lo skáàfù díẹ̀ díẹ̀ díẹ̀ ló bá wọ jàlbáàbù tó yẹ nínú àwọn nǹkan twenty nine point tí mo fẹ́ kà jáde fún wa bí lónìí tó jẹ́ wípé nígbà míì tó bá ti bọ́ ọmọ bàbá lọ́wọ́ tọ́lọ̀ ń bá padà ṣàánú ọmọ ó yẹ kó jáyọ̀ fún bàbá ni pé àsọmọ yín ó padà já náà iná wá dìbà mílẹ̀ fọ́pọ̀lọpọ̀ bàbá lónìí la hawla wala quwwata illa billahi al-ali. ọ̀kan bẹ tí wọ́n kọ̀ lọ́mọ pé àwọn ọ̀rẹ́ ilé mọ́ omi ìtọ́nù mo ní sí òfìwàsíwà fún ẹ̀sìn tó ń fi àtàgbọ́yé rẹ̀ onírárá ó ní gbogbo níta àwọn gbọ́ àwọn gbìyànjú àti lò onírárá ó ní kò sí ọ̀nà tó ń gbà bọ́bí ń sọ̀rọ̀ ìní bá ń bí wọn náà ni ó ní ẹjẹ́ ìsìn wọn ní èdè kébi sí síkà kí n gàmí mo ní kí n kí wọn ni àwọn bá ti bẹ́ẹ̀ lóòótọ́ níwájú mi pé mo kà ní kí n gbúrò yín náà ní kí n sára náà sí yín kò bá kù bí ọ̀rọ̀ yẹn sọ fún tó sì di láì ṣe pé wọ́n láì ṣe pé èèyàn plan ẹ̀ tẹ́lẹ̀ nítorí wípé ó ti wọ jàlùmá omi ìtún nìyẹn òru ẹ̀ ní ìtún bẹ tó jẹ́ pé kọ́ni tẹ̀lé akọni tí ló ṣe á tún ló ṣe gbàgbá ìbí fọ́mọ yẹn omi ìtún nù. nígbà tí ẹni tó fẹ́ fẹ́ ó jẹ́ nígbàpẹ̀rẹ̀ ẹ̀sìn wà lára ẹ̀. ọmọ wa wò pé bí wọ́n bá ti ẹ̀kọ́ yìí pé kòun fẹ́ bírọ́dà yìí torí pé ẹ̀sùn náà kọ́ fi kan ni pé sòkòtẹ́ òde kókó tẹ̀ kò hùwà kí wà lójú wọn rí ọ̀rẹ́ bàbá ló kọ́kọ́ pé bàbá sákèsì pé ẹ sì sára pẹ̀lú ẹni tó wá tọrọ ọmọ yìí o tí èyí ṣe pé àkọ́kọ́ kì í ṣe kejì lílọ kan tí ọkọ òtún tẹ́gbọ́n fẹ́ fẹ́ ọmọ òtún lọ ló ṣe dédé ọ̀rẹ́ bàbá ń bẹ̀ ẹ kí ìtara o wọ́n lọ jẹ́ fún àti di bọ́ọ̀mù mọ́ra nù wọ́n ibẹ̀ lórí ọ̀rá náà bá ti yí ló bá ti yí pé wọ́n bá ẹ̀ house pé kò ní ṣe é ṣe mọ́ lọ́mọ tẹ́ ti sọ fún pé Kan ti dájọ́ òdùwà tí bàbá tiẹ̀ náà wà nù bàbá ti obìnrin orí ọmọbìnrin wọn á pé wọn á wò pé lóòótọ́ òun lè má fẹ́ ọmọkùnrin mọ́ o àmẹ́lò ní ìfún ọba mọ́ wa irú ẹ̀ náà mà tún ní mọ̀ tún jẹ́ obìnrin fóun ní lọ́kọ láyé nù ló bá gbalẹ̀ ẹjọ́ lọ kò sì lè níyàwó kò lè lọ́kọ kúrú ilé ẹjọ́ ìdí èkúté ti ṣẹ̀rí à nígbà tó lọ sọ̀rọ̀ ara ẹ̀ ń bẹ̀ tí wọ́n fún mi ìwé pélébé pé lọ́fẹ́ ni tó bá má jẹ́ ló bẹ̀ tó wá wá sí ṣẹ̀rí akọ̀ ìṣẹ̀wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì ní ṣẹ̀rí àṣẹ̀rí àtàwọn yìí afọ́nrán kan nínú gbogbo tó ń pè ní law around the world and fọ́nrán kan gbogbo tó ń pè ní law around all over the world fọ́nrán kan nínú ṣẹ̀rí àníyàn kò sí pé kí ẹ̀rọ kàn lórí ẹ̀rọ akọ̀ ìwà àgbọ̀fẹ́ ọ̀yá ọ̀yá rojọ́ ìwọ náà rojọ́ ìdájọ́ wa bẹ̀rẹ̀ ó sì wádìí táyé ìgbìmọ̀ tí wọ́n fọ́ ọkọ̀ ọ̀lẹ̀ wọ́n ń sọ fún àwọn fún àwọn ìṣe lọ́wọ́ bẹ̀lẹ̀ ta ọlọ́run bọ̀ orí bàbá àwọn náà ti bẹ̀rẹ̀ kéèsì báyìí ló wa ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ bọ̀ bàbá ṣùgbọ́n tó kò nílé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àrọwà àrọwà àrọwà kò gbà ọlọ́run àwọn sábẹ̀ yìí nínú ẹ̀ kò ìsọpọ̀ ọmọ yìí sẹ̀sẹ̀ mí gbogbo ẹ̀ náà ti di ọmọ léèrè bẹ́ẹ̀ nǹkan ní ìlú ti tọ̀ mí tó fi tó fi arúgbó wọ́n tún wá ṣe bàbá yìí fún kódà yìí sọ wọ́n sì sọ fún báwọn ṣe bàbá yìí fún o oníṣẹ́ gba tẹ́lá tó bẹ́ẹ̀ sọ́jà ó fi ojú rí mọ̀ gbogbo àwọn olùkọ́ ní òní òṣèlú burú táàbá ti sọ ìdí fún tán ní sọ́jà máa bọ̀ lẹ́yìn ìgbà náà làbá rí sọ́jà kẹsẹ̀ wọ́n ti dọ̀rẹ́ báyìí èyí tí mo bọ́ fún yín lákòjú ẹ̀ lẹ́ẹ̀kejì náà wọ́n ti dọ̀rẹ́ báyìí ọmọ kìíní ọmọ kejì ọmọ ọmọ tí ń tẹ́lẹ̀ kìíní tí ń dùn ló léwu ọ̀pọ̀ ọrú ẹ̀ wá ń bẹ́ẹ̀ Yorùbá kí mo fẹ́ fà yọ̀ èèyàn òrọ́ ọmọ kọ́ lẹ́sìn ọmọ padà gbèrè ẹ̀ ìgbà tí ọmọ kọ́ lẹ́sìn inú dùn ayọ̀ pọ̀ ọmọ wa padà rẹ́sìn lọ́nà lọ́nà ní ọ̀nà àrà pẹ̀lú àánú ọlọ́run ìbànújẹ́ wá nínú ní. ọlọ́run bá gbọ́rọ̀ ẹ̀ wá síkùn àlàáyà ó nínú kí lọ́lọ́run fẹ́ ló tó jẹ́ pé ẹ̀mọ̀ nǹkan náà àdìsí tó yege pé àwọn sàhábà wọn náà àwọn àwọn ìkọjá ayé àmọ́ àmì mẹ́wàá lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àtà nàfà títà àti gbọ̀yé wà ní àmà nàbíyà táàtì sí táàtì sí iṣẹ́ ṣe kátó tún kọ́ mi. ó bẹ̀rẹ̀ pé gbogbo bí kúrò àti ìjókòó sí ọpọlọ wọn yẹn bẹ́ẹ̀ náà وإذ قال لقمان لابنه وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم لقمان وصفى ماري لابني ọlọ́run sọ pé lè gbé ọlọ́run kò sọ pé kò sọ fún wa pé ó ń sọ fọmọ ẹ méjèèjì kò sọ fún wa pé ń sọ fáwọn ọmọ rẹ ìkọ́là Lukumanu nídìí ọmọ kan lọ́wọ́ bá pèrè lẹ́nu ayá yìí ọmọ kan la hawla wala quwwata illa billah pé ọmọ yìí kan náà ní ìdẹ́kótó kù bẹ́ẹ̀ bá mi ìdí èbùsọ̀nù Amẹ́ríkà kan ní Nàìjíríà ẹ̀rù ẹ̀rù kíkún ojú Amẹ́ríkà tẹ́mọ̀ parọ́ tí wọ́n bá misbehave sí ọmọ Amẹ́ríkà ní China ní Germany mọ́tẹ́jọ jẹ́ ìlú lágbára tó wọ́n gbọ́n ara wọn wọ́n jọ kúrò síra wọn àyàfi tó wá tó ọmọ bá lọ ọba lọ lòdì lòtọ́ àmọ́ kọ́ńtì òní kọ́ńtì kan tí ń jẹ́ bíi one hundred and one hundred and fifty million ló kà ọmọ Amẹ́ríkà yẹ ọ̀kan tó wá wà bẹ́ẹ̀ ẹ wá misbehave sí ẹ̀yẹ́ ìdókòwò yìí lórí ayé nu bówo ni ó ti wá jẹ́ ìmọ̀ fún wa pé ẹni rẹ̀ kan ń pe ọmọ ẹ ọ̀kan jókòó ó wá ṣe gbogbo wá àti lábòkè délẹ̀ àyà eleven sí nineteen láfẹ́kà rẹ̀ fọ́mọ ẹ ọ̀kan. kò sọ pé mélòó mo bí mo mọ ọdá aráyè ló wọlé yìí lẹ́tọ̀ tó ju táwa ń ṣe yìí lọ ni bàbá ẹ̀ ọ̀kan ṣe fọ́mọ ẹ̀ èyí sàgbà bí ọlọ́run tó ń tó rilẹ̀ náà rọ̀ wọ́n lò ẹ̀ máa bọ́ wá àti táwa ń ṣe máa bọ̀ ní ìkọ́là nínú lùkùmọ́nù lẹ́nu wàhúwà yá ìlú kéde kéka ń tètè láwà o wàhúwà yá ìlú ọmọ yẹn ní bá sọ̀rọ̀ ìfúnmẹ́ ẹ̀nu náà kéwòn ní ìlú kọ́ra lè bá wá lónìí bóyá màá jọ ajọ́ mi wàhúwà yá ìlú ń ṣe wá àtúntò ọmọ yẹn ní o kéde pé ń tètè láwà lásán lọ́mọ wa ń gbọ́ o ẹ tẹ̀síwájú. yá bunayya la tushrik billah. wọ́n mọ̀ mi má yẹ má yẹ má yẹ lẹ́bọ̀ọ́ má wá nǹkan míì pẹ̀lú ọlọ́run láti lè jọ́sìn fún má bọ̀ ọlọ́run bá má bà wọ́n ronú torí pé ìnà ṣìrìkà. ìnà ṣìrìkà là fúlmù nàbí. àbòsí lálẹ́ kọ́ tẹ́ bá tẹ̀yìn alábòsí ti máa bínú ọmọ ìyá máa bínú kí ni bínú nígbà tó ń lé ìlú ga jù ní àbòsí ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀sọ̀ àbòsí tọ́lọ̀ ọwọ́ sábòsí téèyàn ń sọ alábòsí òbínú èyí tó ga jù bẹ́ẹ̀ lọ sí tọ́lọ̀ Kini ni a ń mú sí kìí sọ̀rọ̀ àbòsí àníwọ̀ yà ń lò mọ́ alẹ́ ń sà yé ju kùbìlá sí kìí ṣe pé ń tẹ lọ sọ́nà sí kò ní àdìkọ́ àdìkọ́ láì sí ìsọkọ́ láì sí ìsọ̀rọ̀ láì sí ìmọ̀lẹ̀ sí kò ládìí ọkàn tó burú sọ́lọ̀ tó takò ìjọ́lọ̀ kí ni wọ́n á dúró sí inna ṣirika ẹ̀bọ̀ làdúró àwọn bí. inna kálàbùlmùn àbí. àbòsító ga ni àbòsító ga ni gbogbo tó bá ti tako ọ̀nà tó ń gbà yẹ ká fi sin lọ́run lódodo àbòsító ga tó sábòsí nínú ìlú bẹ́ẹ̀ lọ́wọ́ láyé àti lọ́run. ووصينا الإنسان بوالديه ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا حملته أمه وهنا على وهن وفصاله وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير أبو أوابا من يسره abá afọ̀sọ́sọ́lẹ̀ fún nípa bàbá àtìyá rẹ̀ ìyá rẹ̀ ó dì mọ́ inú حملته أمه وهنا على وهن. ó dì mọ́ inú lórí ìlera tí ń tẹ̀léra wọn ọjọ́ tí ẹ̀gbẹ́ ń ro ọ̀tọ̀ wọ́n sì sì yẹn tán ìtàn òjò gbádùn wọ́n sì sì yẹn tán ọ̀nà ọ̀fun bẹ̀rẹ̀ wàhánà àlàwàhánà ẹ dákun gbogbo táwọn gbọ́ náà táwọn obìnrin sì mọ̀ pé bẹ́ẹ̀ ni tó yẹ kọ́ ọmọ yẹn dáyé tán kó tó sòfò mọ́ wọn lọ́wọ́ ẹlòmíì tara ìnira yẹn ìgbà tó kàn ìnira ti ní òfun lẹlòmíì bọ́ sálẹ̀ jámọ̀ nù wọn ìgbà tí ìnira pé ọmọ yẹn fẹ́ jáde sáyé lẹlòmíì bọ́ sálẹ̀ jámọ̀ nù wọn ẹnu kọ́dárù ọlọ́run wàhánà àlàwàhán kódà torí pé ó ti wà obvious yàtọ̀ sí bí àyàkùrá ń lo jáde tí ò sí èméjì kankan bẹ̀ mọ́ pẹ̀lú táwọn àbí ọmọdé máa ń rí àwa ní ọmọ yẹn náà nígbà tó wá dáyé tán tá a sí ọkùn tá wa sí ọmọ kù má wàá tara ẹ̀ kọ́ lọ lọ́wọ́n mọ́tò wọn tara ẹ̀ ṣòfò ibi tí ẹ̀dọ̀ kí ẹbọ wá wà láyé lónìí náà náà wá lọ́dọ̀ àwọn wọ́n gbójú ọmọ kú náà. wahnan ala wahni, ìnira lórí ìnira ni wọ́n fi jọ ọmọ mọ́nú. wọ́n fi sọ́ọ̀lù fi àmàyí. ọmọ mu ọmú títí tó fi tó nǹkan bí ọdún méjì tí wọ́n fi jà lẹ́yìn tó bá fẹ́ pé àsìkò tí ó yẹ kọ́ ọmọ ọmọ mú dà. àwa ṣe wà síyà fọ́mọ tí ìyá rẹ̀ fún iye ara kírù nira yìí pé àní kúrú lí wàlíwá àdìdá yìí kárí la ìyá lọ́sí. pàtàkì òbí ọlọ́run fẹ́ ká mọ̀ nínú àyà yìí ló fi fọ̀rọ̀ ẹ fún ló fi torí pé mo mo ti fẹ́ gbé kalẹ̀ ni àwọn èèyàn àwọn ọmọ gan tá à ń bí àwọn ọmọ tọ́mọ ádámà ń bí wọ́n á máa sìn ní látara òbí pé àòbí àòbí òbí òbí ẹni tó bí mi ní bàbá ẹni tó bí mi níyà nígbà tó lọ́wọ́ bá ti ṣe ṣẹ̀ríà rẹ̀ bẹ́ẹ̀ ó ti súnà rẹ̀ bẹ́ẹ̀ fáwọn ọmọ ádámà yàtọ̀ fáwọn dábàá ní ìkókù kódà láì fún ìtẹ́sìn nígbà tẹ́sìn ò ti dé ọmọ ádámà ọ pàtàkì òbí pé ẹni tó ń jáde lára ẹ̀ nìyí mẹ́wàá jẹ́ tó pàtàkì òbí òun sọ ọ́ dẹ́lẹ́bọ ntọ́nà fẹ́ ká gbọ́ yé mẹ́rin. àníṣkúrú lí wàlíwà lídàáyí. máa dúpẹ́ fún mi máa yìn mí máa sìn mí gbogbo ọ̀nà tí ẹ̀ lè mọ́ ọlọ́run àníṣkúrú lí wàlíwà lídàáyí ọlọ́run wá fi tòbí kùn máa sì dúpẹ́ fáwọn òbí rẹ̀ lọ́nà tá a gbà dúpẹ́ fòbí ìláyà ìmọ̀sír. ìláyà ìmọ̀sír. ó dàbí júmlà ìtọ̀rọ̀díyà ó dàbí sẹ́ńtẹ́ǹsì tó yẹ pé àsáré ti kọ́rọ̀ kí ẹ máa tún yẹn tẹ̀tẹ̀ wọ́ a tẹ̀tẹ̀ wá ń bọ̀rọ̀ lọ padà pé wà ní já àdáka. wà ní já àdáka àlá an tushrika bí فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وإن جاهدت tó bá jẹ́ pé nígbà tó lọ́wọ́ sọ pàtàkì àwọn òbí tán ta kàbánìsì ọlọ́run sáwọn méjèèjì tí wọ́n bá ń jẹun bá àdúgbò fòrò rẹ̀. alá àtúnṣe kábí máa la ìsàlá kábí ní ìlú. ṣé àfikún sáfẹ̀bọ̀ ọ̀rọ̀ dé stéèjì kan nípa bá àwọn wá dáadáa àwọn oríire àwọn àdúgbòsàn àwọn wákò àwọn ọlá afẹ́sọ̀wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn òbí náà ní kọ̀ọ̀kan máa dùn lùkùbì sọ àti tí wọ́n bá jẹ́ ní ọlọ́run àwọn ni mo sọ lẹ́ẹ̀kan pé gbogbo tó yẹn yà láyé ọ̀rọ̀ ló fi ọ̀rọ̀ ló ṣáájú wọn nígbà tí lágbájá abẹ́kúta làwọn mú lọ bàbá yẹn sì ń bẹ láyé kìí sì bá a sí yálà wọn wọ́ rere ni àbísọ àbájáwò dé wọn nígbà tí ọmọ lágbájá òun ò kàn mọ́ ọ̀dọ̀ bàbá òun tó tó ń bá rí ìyá rẹ̀ yóò ju òṣìṣẹ́ ń lọ fún àwọn náà ọ̀rọ̀ ló bí gbogbo tọ́mọ èèyàn yà gbogbo ọmọ tá a bá rè lójú ọ̀nà kìtàgà àti súnà tó ń tó ń bá a bọ̀ bẹ́ẹ̀ ẹ máa kí èsì wọn láwùjọ ní ìsìn náà ṣé à ń ní pípẹ́ pẹ̀lú wọn pẹ̀lẹ́ sí gbogbo tí ẹ bá sọ pé wáàrí ọbẹ̀ sì mú mọ̀ṣúrò ìdẹ̀rí ìkàgà ẹ̀rí ẹ̀ nínú àyà ẹ̀rí ẹ̀ nínú súnà àwọn ọmọ tá à ń rè lójú ìsìn gbà kíákíá àwọn tó yan tí wọ́n yà látàánà dòní ọ̀rọ̀ láti gbọ́ tuntun lónìí tó jẹ́ tọ́lọ́run tí wọ́n sì gbà kíákíá ọmọ tí mo ń sọ fún ilé ẹ̀kan pé bàbá ẹ̀ banújẹ́ púpọ̀ jù nítorí pé ọwọ́ nìkan ọwọ́ jẹ̀ bá ó kéwú lọ́dọ̀ mi mo sọ fún bàbá ẹ̀ náà bẹ̀ wọ́n sì ń bọ́ wà sí mo wá fẹ́ kútúbà kan kan lọ́jọ́ kan ní àlàyé àkàtà ajáde mo ń lọ síbi tí màá ti gun ọ̀kadà ló bá sálámà mùsáàlì kọ́bìnrin onínúkọ́bù kan sálámà bó ti sálámà ohun yẹn ò straight torí kọ́ ọmọ kéwù ni but mo tún wá tún fẹ́ confam mo ní ìmẹ̀sí sálámà onílágbájá ọbádá pa rẹ̀ mo ní mo mọ̀ ní ọdún mọ́ nínú ọ̀ṣà mo má bẹ̀rẹ̀ sísàdó àpò mo nínú ọ̀ṣà lọ́ọ̀ṣà lọ́ọ̀ṣà lọ wọn ló kó lómi kọ́ọ̀lù wálé kéwù ni àkọ́kọ́ tí màá kọ́ rí mọ́ọ̀sì mìíràn láti pàdé onígbà táwọn ń gbọ́ báwọn náà ti kà kí ló wá tó kù how we we waste our time what will make make us lose I mean uh, waste our our time ẹ̀yìn ìgbà yẹn ni ìpínlẹ̀ tó wà àdéhùn tó wà kan lọ́wọ́ dé tí mo yọ pàdé ọ̀rọ̀ yẹn ó láwọn gbọ́ yé àwọn òsì látàkù kankan fún pẹ̀lú ẹ̀ wọ́n kọ́ wọn lẹ́yìn àwọn òsì ní ìtò kí wọ́n ló kù sáwọn fẹ́ mọ́ bàtò jẹ́ àbí wọ́n ń ṣe islamic studies ní lágbẹ́ẹ̀kì ni invention of technology mo ń sọ fẹ́ nìkan bóyá náà lè jẹ̀ta mo ní ìwọ náà wo ayé ayélujára wọn dáhùn rí yìí àánú ọlọ́run ní fáwọn àtàbẹ́ńtẹ́sì ó dúdára wọn lóòótọ́ gbogbo ayé ti dàbí ìlú kan wo ayé lọ wo London àwọn ìlú sáta fún yẹn wo Amẹ́ríkà wo Germany wo sí wo gbogbo ẹ̀ lọ wo rédíò táwọn ìbò tó ń gbà sílám lábà kan jẹ́ wọn alálejò ní kẹjọ ọdún mélòó kan sẹ́yìn ó ní àwọn ṣíìpù Koran lọ sí àwọn European country ó ní one instant instant naira lọ́jà lẹ́nu oúnjẹ lọ obìnrin dúpẹ́ fọlọ́run pé àwọn fẹ́ mọ what to know the best message message of the time ẹsùn mọ̀ fún ìbò ọ̀pọ̀lọpọ̀ wọn yìí tá àmọ́ ọ̀rán mọ́nu wípé àìsí àmì náà ní tó bẹ́ẹ̀ wà ẹ mọ̀ pé ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kò rí bá wọn tó ń ròdòdò kí wọ́n bẹ̀rẹ̀ sí náà lókun ọmọ Amẹ́ríkà lè ròdòdò torí pé ìlú yòó ní ṣe é gbé láti ṣe dá wà ó lọ ìlú mi Amẹ́ríkà kò máa lépa ìlú lóhùn ṣe ábàtà tẹ̀lé mi. lẹ́kítọ́rà sanilásẹ̀k àjọ ń wo sẹ́tíláìtì nínú ilé ẹ̀ wọ́n gbé kù kan wá ní ní London mọ́ọ̀sì náà tẹ̀ fọ́n gbé wá àti kótóbà wọ́n gbé kótóbà ọjọ́ kan wá gbé kótóbà ọjọ́ mi wá ẹni tí ń ṣe kótóbà oníkéwu ni olùmọ̀ sáńsáń mi ẹni tí àjọ ń wo kíní yẹn òun ṣe oníkéwu èmi ni mò ń sọ fún yín pé àfáàn ẹni tí ń so ìbò yìí tó dàbí ìgbà tó jẹ́ pé àtìrán máa látọ̀run oníkéwu ni o. tó bá kóòtù Quran tó ka ní Arabic text èmi lè ní mọ̀ òun ò mọ̀ òun ò bó ṣe bó ṣe wà báàsì sí bó ṣe pegedé sí mo nítorí àwọn tí ń bá sọ̀rọ̀ níbi ń sọ ìbò àwọn tí ń bá sọ̀rọ̀ pátápátá London ní yẹn wọ́n sì ń gbé wa nínú fídíò èèyàn dúdú lórí wọ́n ń sọ̀rọ̀ kàánà ẹ̀ẹ́dì lẹ́yẹ ń bẹ lórí wọn ní báwọn bàbá àti wọn ròyìn ara wọn wọn concentrate débi wípé ẹ̀ẹ́ mọ̀ pọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ yẹn wọ́n bìtì náà ní bí tí mo lọ nù wọn ìgbọ́ wọn ìgbà gbọ́ dànù wọ́n ti ṣàlẹ́jì gbogbo ọ̀rọ̀ kan bá gbọ́ tó bá jọ wọn pé kéde tọ́lọ̀ pé why did why did you do this what is the reason of it bóòlù àti sọ́ọ̀bù eléyìí wọ́n tún gbé kútúbà mi wá wọ́n tún gbé mi wá lẹ́yìn ìgbà yẹn wá gbé skul kan wá islamic school ní kọ́ọ̀bù ló kù táwọn ọmọ òjò tábà yẹn balẹ̀ báyìí ìbòrí gbogbo wọn pápátá àti gbogbo yìí gbogbo àwọn ọkùnrin wọn láwọn ọmọ sùn yẹn nọ́ọ̀sì and primary school tàbí àwa ẹ̀jẹ̀ aláwọ̀ ní òfurufú yẹn àbí ìdójọ bẹ́ẹ̀ ni wọ́n dé wọ́n jẹ́ wà àwọn sínú kíláàsì wọ́n wà ní ìta àti gbogbo wọn ṣeré wọn ṣeré wọn ṣeré káàkiri mo ní ṣe ẹ̀sìrì alẹ́ rẹ̀ this is a school in London ó wá pọ̀ bẹ́ẹ̀. ó pọ̀ bẹ́ẹ̀ ọ̀nà méjì náà ti fún mi ní admission nígbà tí mo fẹ́ ṣe master wọ́n fún mi ní school kan ní America gangan master in Arabic àbáwọlé school yẹn àdán lè bú ga ń bẹ̀ ráì bí entrance wọ́n fún mi mímí lẹ́ẹ̀mejì resident admission letter ní American University in Cairo ọ̀nà méjèèjì dọ́là ló já mi tòtí scholarship mo fi ṣe degree mi ńgbà tó kọ́ di masters tí wọ́n ṣírò owó mo ní tí ìbátan àfi kí n máa lọ Nàìjíríà báyìí mi ò tí kó sáwọn ní fún oṣù wájú ìtàn sí ọ̀nà méjèèjì wọ́n fún mi ní èlé túnì. ọmọ amẹ́ríkà kan náà wà tó jẹ́ pé àjọ lògbà ni àwa kan ṣáájú ẹ̀ ni onígbà tó ń gbà Islam òun lọ fira òun sílé kéwú fóṣù mẹ́fà ibẹ̀ ló ti ń sọ lábáwá à ń pè ní David ìlú tó jẹ́ pé ọgbà jùmọ̀ pé wọn ò sí náà máa ń bẹ̀ wọ́n wá lé provision fún kàfà tó jọ mọ́tẹ́sì dòkùkọ́ tí wọ́n lè jẹ́ tẹ́ máa ń bẹ sọ́túbà ní haram báyìí gbogbo àlòkùrú tán àná mọ́ ká yẹn wọ́n ẹ̀sẹ̀ ní èdè ìtàpítà lamẹ́ríkà kan tó gbọ́ bí mọ́nà òun ní mọ́ká wọ́n ti láwọn èèyàn kan tírèlì fún báà náà ṣe ń gbọ́ wọn báà náà làwọn náà ń gbọ́ wọn ní òfin nílé àwọn ẹlẹ́wọ̀n pé bọ́ọ̀lù àti lè rí irú àwọn skul yẹn mo ní skul leléyìí táwọn ọmọ ẹjọ tó yìí jáàbù jáàbù yìí àfẹjáàbù skul ní ní London ilé ẹ̀kọ́ ní Amẹ́ríkà ẹ wá wọ àwọn fitnesses náà wọ́n pín láti tẹ̀lé. níbi báyìí àwọn tọ̀hún ti ráyé náà níbi ìlà dúníyàwó àlàbìnà kò sáyé kò sọ̀rọ̀. àfi kan bá gbógun tẹ̀sí àfi tí mùsùlùmí gbogbo rẹ̀ mùsùlùmí ó gbógun tẹ̀sí àtẹ̀yìntẹ́ ń tẹ̀sí mùsùlùmí ó gbógun tẹ̀sí ẹ̀sìn ọlọ́run ibi tí wọ́n máa ń ràn dé wọ́n máa ń ràn sí ní àwùjọ tàwa ní nationally òun ni kí wọ́n kó rẹ̀ gan gbógun tẹ̀sí ọlọ́run wọ́n sẹ̀ mọ́ wá sọ̀rọ̀ pé èèyàn bímọ ó yẹ kó tọ́mọ ó yẹ kó rí ọmọ bàbá wa kọ́ àwọn yẹn tán táwọn abọ́ sáwùjọ tó fẹjú àdánwò wá dé bọ́ọ̀lù fún ọmọ tó ti gbàgbọ́ yìí látọ̀ ní ilé bàbá rẹ̀ ní tó ti wọ ọjà ìgbà tó ti wọ ní fọ́ọ̀bù ẹ̀ òun ni wọ́n kọ́kọ́ gbógun àwọn nǹkan tí mo lè pàtòjúwe fún yín ní tó tó mẹ́rin àtẹ̀yìn pẹ́kípẹ́kí tá a lè náwó síwájú bàtà wọ́n sì délẹ̀ ìyẹ́ dáàmú ti yẹ́ ìdílé kan náà ọmọ oníjàlè báàbò ọmọ oníìkọ́ọ̀bù yóò kọ́kọ́ ní láwọn conventional universities wa àwọn oníìkọ́ọ̀bù náà kọ́kọ́ ọmọ ní problem ọmọ tó wọ pátá ò ní problem kankan yẹ́dọ̀ náà. àwọn àpèjúwe tó súnmọ́ jù nìyẹn ẹtí ti náà ló kọ́kọ́ ní wàhálà onírùngbọ̀n ló kọ́kọ́ kàdánwò. òsì tó jẹ́ kékeré jẹ́ kékeré ju pé iná ń sọ́ọ̀tù Muhammad ayà keje kẹjọ kẹsàn-án kárí òwú mà áyíṣà lọ́lá ọ̀dọ́rẹ́kà bí àná kárí òwú mà áyíṣà. kárí òwú mà áyíṣà àbápọ̀ àmàlùhùn. kò sí kankan ju pé wọ́n kórìíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ nígbà tọ́lọ́ ń rìn àgbègbè rí inú tó rà yẹn kò sí ìtẹ̀kan ju pé wọ́n kórìíra ńtọ́ náà sọ̀kalẹ̀ kí ló ń sọ̀kalẹ̀ kìtáàbù rẹ̀ kárí fa ahabakọ̀ àmọ́ ìlànà òun ló fà síṣẹ́ wọn ti bàjẹ́ ẹ̀ńtọ́ bá wá ní kí ìtọ́lọ̀ ń ní ó jẹ́ kùránì ló nífẹ̀ẹ́ gbóbi ṣiṣẹ́ sí wàlíyọ̀ bàbá channel méjèèjì tí wà nílẹ̀ níbi fún àti títà jùlọ ayé wa tán ọmọ yẹn ní tẹ̀sán tó fẹ́ o nínú sọ́ràtò àlàǹfààní ayé àbọ̀tí tù lè yára kàmá ní hàlàkà àbájú náà a sọ kuran kalẹ̀ fún yín a sì rán òṣìṣẹ́ tí ó máa ṣàlàyé ẹ̀ yín lè yára kàmá ní àbájú náà kẹ́ni tí ọba pa wọ́n lè mọ̀ pé òun ìfarun ló tí ò ní rí àìmọ̀kànmọ̀kàn ló fà parun tí òun ló máa ma select wàyá yáàmà ní àyà àǹbá jìnnà ẹ̀ rí wọn sí ẹ́ ná àbí ẹ̀ka. إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا

tó ẹ ló sẹlẹsì ìparun ló lè mọ̀ pé òun mọ̀ ọmọ ìparun ní ọ̀là ni ìparun lówó òun lòún lọ lòún lọ fún ọ̀là lówó òun lòún lọ fún àlàyé méjèèjì ti di wa ó ti tó ti gbà wájú. ẹ̀sìn náà ẹ̀sìn náà ẹ̀sìn náà gbogbo ẹbí ń sinọ́ náà kọ́ ní pariwo ẹ̀ lónìí bí jẹ́sìn náà bá kílẹ̀ àdé nínú ẹbí sinọ́ àti òun náà ló ń pariwo pé àkàkà sinọ́ lónìí náà àti kájúrò mọ́nà àti kájúrò mọ́nà ẹ mọ̀ gbọ́dọ̀ máa ń sọ̀rọ̀ nàìjíríà èwo ló sàn nù wọn àti ká padà bọ́dọ̀ lọ èwo ló sàn nù wọn àti ká fi náà èwo ló sàn nù wọn àti ká bẹ lọ́hùn èwo ló wúlò nù wọn àti kọ́ lọ́hùn sàánù wa ẹ̀ ìjọ lẹ́nu àwọn èèyàn. dẹ̀lí ìlú sísẹ́là làwọn olùmọ̀pẹ̀ yẹn ẹ̀rí nẹ́tọ̀ ẹ̀rí bọ́lọ̀ ti dá wa pé ó yẹ kí àwọn àmì ọmọ náà bọ́lọ̀ tó sọ sílẹ̀ kalẹ̀ kó tó ráwọn ànábì àléyìn sọlá tó sọlá kó làwọn yẹn fi sọ̀rọ̀ àwọn tí ń sọ bẹ́ẹ̀ kìíní pọ́n mi má lónìí àti ìlú ọ̀hún wọn lé pé àdánù kan kọjá sí mọ́sálásì àdámọ́ ni wọ́n fi sọ̀rọ̀ yìí bọ́lọ̀ ti dá wa nìyẹn. àmọ́ ńgbà tí wọn ò bá rí ìdílé náà àti làásìgbò ìlú wa ti dà ìlú tí mo ti fi rán bẹ ìlú tí o sá kéré à ìlú wa ti dà àwùjọ wa ti sọ̀rọ̀ iná ti stable àti bí ti Ghana àti bí ti àti àti àti fẹsẹ̀ wọn tẹ̀sẹ̀ lu Germany àti soríire iná ò lọ mọ́ dẹ́mọ̀ bọ́ọ̀lù wọn ò ní sọ̀rọ̀ lọ́mọ. wọn ò ní sọ̀rọ̀ àkídà rẹ̀ wọn ò ní ìgbà àdáàtì wọn ò ní sọ̀rọ̀ àlìkí àmọ̀ ìrìn àjò ọmọ èèyàn táwọn èèyàn bá fọ ayé lẹ̀ tó bá rí jẹrí mu tó ní màtíríàtì láyé wọn láti bọ̀ fún ìdá ah, ìbọn ọmọ ẹ̀mí lágbájá lábùjá ìbọn ọmọ ẹ̀mí lágbájá níbàdàn àwọn tó ń dìpọ̀ múnú ìbọn ìnáwó lòlù kọ́mpínì àwọn eléyìí àwọn àwọn eléyìí ti dà àwọn eléyìí wọn lè jìyà mọ́ bàbá ńlá yàrá ìfún wọn o àbí náà bá tó lọ àbí náà bá tọ́ mọ́ àìkọ́ ọmọ gan tó fi lọ àdánwò ní fún mo ti káyà ìdájú fẹ́ pọ̀lọpọ̀ yìí ló dé níbi ọmọ tí ò sọ̀rọ̀ gan tó fi báyé tó sùn lọ́hùn ọlọ́run láà ń kọ́ ní gbogbo tọ́mọ yẹn bá ṣe láì sùn lọ́hùn à ń kọ́ lẹ̀ fún náà. Inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa atharahum. a jí òkú dìde iṣẹ́ tó ṣe fúnra rẹ̀ akọ́lẹ̀ wa atharahum orípa rẹ̀ tírẹ́sì tẹ̀ nígbà tí bẹ̀rẹ̀ ayé bí wọn náà ló dìyẹn náà kalẹ̀ bí wọn náà ló bí à ń kọ yẹn náà lẹ̀ wà kó làjẹ́. làṣẹ yìí àṣọ iná òbí ìmáàmì mú àwọn olùmọ̀ ti sọ pé tó bá yẹ kọ́ ọmọ lórí àyàkúyà lẹ́yìn ìgbìyànjú òbí tọ́mọ òun òsì àkúyà lójú òbí rẹ̀ tó gbìyànjú àti nítorí tó tó láti tó ń fi lọ ọmọ nìkan ló kù tí ó mọ̀ ní tẹ́tẹ́ yẹn tẹ́ pé tó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìn òṣèlú òbí òbí òsì fi kàn àmọ́ pọ̀lọpọ̀ wọn tí wọ́n ò fi fi lé wọn lọ́wọ́ ni wọ́n wà lórí ẹ̀ lónìí mò ń kọ́ ọmọ ní law of inheritance law of inheritance ní ilé ẹ̀kọ́ kan wọ́n á jẹ́ ká mọ̀ yìí pé nínú àwọn kan tó kàn ká tó tiẹ̀ tó fi abẹ́ máa sọ̀rọ̀ ogún pínpín òní wàsíyà òkú ọ̀rọ̀ tó kù sọ tó sọ fẹ́lẹ̀ omi ń bẹ pẹ́pẹ́ ó sọ gẹ́lẹ́ láti mú lò omi ń sì bẹ táàyè torí pé kò bá tẹ̀lé àwọn mọ́ àbí kó mọ́ bàmú rárá ìdí wọ́n ní fàyọ́ bẹ̀ ni wípé ọ̀rọ̀ tó kù bá sọ lónìí táwọn Yorùbá gbẹ́sìn yìí wọ́n wá wọ́pọ̀ jọ̀rọ̀ Ọlọ́run lọ kó jà yìí bá sọ̀rọ̀ ẹ̀ bọ́ oró ti léyìí sọmọ pé wọ́n ló kàn yóò mọ̀ sọ́kọ́ mọ́ ẹ̀bẹ́ òun lòún wà nídìí ẹ̀ ìwọ ti làgbà àwọn ọmọ nísìnyí mọ́jọ parẹ́ òkúdọ̀wọ́ ẹ̀ wò àpèjúwe ìlú tí ọ̀gá bá wa lọ tọmọ yẹn bá bẹ̀rẹ̀ tọ́lọ̀ bá ní lòlókù bí gbogbo ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù bá lọ ní àwọn. Ah, àwọn kan mọ̀ sọ fún pé sọ̀rọ̀ rẹ ti gbà tí bàbá lu àyíká náà sọ pé wọ́n tẹnu mọ́ àwọn tí lọ́kàn ti ń fi rinlẹ̀ pé mọ́jọ kó torí ẹ̀ bàjẹ́ mu kí ní ẹ̀nu máa rí ìlú lọ́kọlọ́ ẹ̀ bí ọgọ́rùn-ún náà máa ju àtùn pé wàá máa ṣẹ̀lú sí ẹ̀ níbi bàbá ti lọ. pàṣọtẹ́lẹ̀ òkú ọ̀run Yorùbá máa rán àfẹ́tọ́nà bá nílò nù. inú ó pàtó ti jẹ́ pé wà náà kúrò máa ń a máa kọ tí wọ́n ṣe àti tí wọ́n gbìn kalẹ̀ wọ́n mọ̀ ní commission bẹ́ẹ̀ tẹbi ṣíà tó rà tí ò kánṣu ẹ̀ tẹbi wọ́n fún àwọn ọmọ ẹ̀ wọ́n fún àbẹ́ òfin wọ́n ní bàbá wọn fi ra ṣíà kalẹ̀ tó tó àpèjúwe báyìí ọ̀rọ̀ àtàlẹ̀ lọ́dọ̀ ọlọ́run nípa àlùyá mi àwọn fámìlì kan bẹ lórílẹ̀-èdè lábáwá ó sì lè mọ tẹ̀lé wà lòtò wa náà nígbà tá àgbọ̀yẹ̀ sì ti ń sí ìgbìlẹ̀ dáadáa yìí. olówó mi tẹ fámìlì mi tẹ bá kàn lólówó ní ìsìn tán jẹ́ charitable family ó lè má jọ garantion ó lè jẹ́ family bóyá wọn gbẹ́kẹ̀lé àwọn gbẹ́bọ̀wọ̀ kọ́mọ́sálásí bàbá yẹn ló ń ṣe bàbá yẹn lè ti lọ pẹ̀lú bá pàtí yà ẹni tó kàn ní bàbá ló kàn nínú mo rí dáadáa mo ti gbọ́ ní ọ̀rọ̀ àwọn alágbára sanjó lówó lówó kan ẹnì kan kò lágbàáyé kò bá yíyan à ń kó àǹkẹ́ra wa rọ́pò ni bàbá yẹn ń ṣe àwọn ọmọdé ìdàgbà sí lábẹ́ lórí ẹ̀ kódà láì sọ kálímà kan wọn ní ọ̀sán ó ti dàgbà yàtọ̀ fẹ́sìn wọ́n mọ̀ wá bọ́jẹ́tì fún rọ̀mùdá wọ́n mọ̀ bọ́jẹ́tì fún hajj ó dùn mọ̀ sàwọn dáadáa nínú oṣù ó dàbí ìgbà tí à ń ké ní ọ̀dọ̀ wa bí kábà ti ń ké ẹ̀kan lọ́wọ́ aburú tá ń ké lọ́wọ́ aburú yóò sì tún máa bọ̀wọ́ yóò sì máa lò bọ̀wọ́ tí ọwọ́ náà ti géun òun sì tún lò bọ̀wọ́ mi láti ìsàbòrú náà bọ́rọ̀ wọn ti rí ìlú nípa dáadáa tí wọn. sí àgbà ńlá yé kò wá sí kọ́ńtì kan tó develop tọwọ́jà dáadáa wọn ò dé wọ́n kàn wọ́n kí ló bá bẹ̀ mú mọ̀sáájú wọn ọ̀pọ̀ ní western country pé mọ́sì mọ́sì láwọn ìlú tó jẹ́ pé àwọn èèyàn wò mùsùlùmí wà lẹ́kùn mùráyè mùráyè sílọ̀ dáadáa mùráyè fún òsì sílọ̀. kí ni wọ́n bá wọn bẹ̀ ni pé àwọn ọmọ jogún dáadáa lọ́dọ̀ àwọn òbí wọn ni kọ́míṣọ̀n yẹn ti ń bá àwọn òbí títí láéláé. a sì ní mọ́sì táwọn èèyàn táwọn èèyàn fọ́ sí wẹ́wẹ́ odidi yẹn náà ṣe lẹ́kùn sí wá sí mo ti sọ ní ní ìdánilẹ́kọ̀ọ́ rí arímọ́ọ̀sì táwọn ọmọ fọ́ sí wẹ́wẹ́ lẹ́yìn ikú bàbá sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀bù wọ́n sọ di sọ́ọ̀bù mi bẹ́ẹ̀ náà ti tébù tí mo fi wájú ìlú wọ́n sì gbé sí sọ́ọ̀bù rẹpẹtẹ masjid pé àwọn ò jẹun táwọn òun ló mọ aláàánú kìnìún kan tí ń bá kiri tẹ ní bàbá wọn tí ò sí láyé mọ́ wọ́n sì gbé sí sọ́ọ̀bù ráàmù bíi complex kò sí ẹ̀ lè bàtà wọn ṣe sùjúdù bẹ́ẹ̀ kọ́ lọ́run ṣé bí bàbá ṣe wà làwọn máa ṣe wà nírú lábí àwọn tó wá tó là láàrin ọlọ́run wa ká níìsín ayàtà fẹ́ mọ̀ ká wáàsí lòkùnrin náà àti ìwọ̀n àtẹ̀síwájú yá lùnà yìí ìwọ ọmọ mi. yá bùnà ìyá ìnáha ìtakùnmí kọ́lá habbatin min khardal. إن تك مثقال حبة من خردل فتكن في صخرة فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير láti di àyà yìí ọwọ́ abẹ́rẹ́ mọ́ bá a sọ̀rọ̀ sẹ́ẹ̀rì lẹ́yìn ìgbà tó ti hámà àkídà ìgbà àkídà ló ti bẹ̀rẹ̀ ọwọ́ abẹ́rẹ́ lórí pé láì bá àkídà ní òní láì bá jẹ́ ọkàn pé kámá tẹ̀bọ̀ kò sí sẹ́ẹ̀rẹ́ tó wúlò fọ́mi yẹn lọ́gbẹ̀ lọ yóò kàn gbẹ̀sẹ̀ láyé mi ló bá jí àlọ́ ńlọ lọ́gbẹ̀ lọ ó ní wọ́n ọmọ mi. iná ha ìtakùnmí kọ́lá habati min kọ́rdàlì. títẹ̀ rí bá mọ bíi bíi ní ìfìfèrè kan tó wẹ́ tó wẹ́ tó wẹ́ ju jẹ́rú lọ. Fàtàkùn fi sọ́kọ̀rọ̀. Ọwọ́ àwọ̀ lábẹ́ àpáta, ọwọ́ àti sẹ́ẹ̀rẹ̀ yẹn láti gbójú oyè ọlọ́run. Àwọn ẹnì kan mọ̀ wá mọ̀, abẹ́ àpáta ló wá wà. Àwọn fi sámà wá. Àbí òkè níbi tẹ́nì kankan náà ẹ̀dọ́ ọlọ́run ò lè dé. Àwọn àrùn. Àbí nù lẹ̀ níbi tẹ́nì kan ò lè wọlé lọ. Wọ́n ti mọ̀ pé dáadáa tó ṣe ojú ọdọ ọlọ́run ti wá. Yà إن الله لطيف خبير tófin khabir alimu tó nímọ̀ pátápátá nǹkan tó mi yàn sí ìwọ náà ni ó jèrè sẹ́ẹ̀rì yẹn iṣẹ́ rẹ̀ ló bẹ̀rẹ̀ sí kọ yẹn ọmọ ádámù ò mọ̀ rárá gbèlè ta tí wọ́n sọ fún ọ pé jẹ̀ sáfà lọ́fẹ̀ẹ́ rà ńgbà tó pè é sọ pé yìí ti tó kọ́kọ́ kọ́ ni sọyẹ báyìí ọ̀jọ̀gbọ́n kan wọn lọ sí ó ní Israel jẹ̀mílá ìwọ gbé dáadáa táwọn yẹn bá ń gbọ́ wà sí Islam ni ẹni yóò kò jẹ́ni ibi lọ kò ní sí kọ́mọ̀sẹ̀ ní ibi láyé àmẹ́ni yóò kò jẹ́ni ibi lọ ojú ò mọ̀ tàwọn ẹni ibi láti ṣiṣẹ́ láàbí àwọn èèyàn mọ̀ ọ́ wọ́n mọ̀ gbádùn dáadáa wọ́n mọ̀ rí ẹwà ẹ̀sìn látara bẹ́ẹ̀ lómi náà ó tún dara kàmá wò lòfin lọ a sì sọ láti kan ní mọ́tàlásí wa lókè àánú ní nǹkan bíi kò tí gbáyà lókè kọ́tẹ̀ kan ẹnìkan sì fi fóònù báyìí lébi tá a ti ń ṣe sì ti jí ká sálámù kò rántí mú wọlé gbogbo àwọn táwa ń bẹ̀rù àgbo kì í ṣe fóònù tán jí lọ́wọ́ àbàmì jẹ́ tuntun tí mo sọ fún yín o kò tí ì sẹ́nìkan bí ilé ìsìnlẹ́nu sí ìdí èsè mùsùlùmí kí ni kí ni ó ké sáàmù jẹ ara wa ní àpẹẹrẹ wà síwájú mọ́sálásí tí èsè pé rò máa pọ̀ alẹ́ ti sọ̀rọ̀ láti nígbà mí àtọkùnrin àtọkùnrin alẹ́ mọ́tò mẹ́wàá a sì ní lẹ́tọ̀ lọ́jọ́ yẹn ká sọ pé rò pọ̀ ní tí mò ń rònú sílẹ̀ dì mọ́ ìyá ìní máa bá a rọ mi sáàjì gbogbo gbà ó sì fi kìnní síbi tí ti ń rọ mi ló bá wọ mọ́sáàtì lọ ló bá darapọ̀ mọ́ jàmáà kò sì lè já sọ̀lá ẹnu fún asálámù báyọ̀ lọ́wọ́ bẹ̀ padà ló bá ní ta ló arúgbónù mi bí eré bí àwàdà náà hàwùlà àkúwà tàbí làtìlá tẹnu àwùjọ yìí bá burú báwo wà ní gbogbo nàìjíríà so èèyàn kan ò tí ì gbọ́wọ́ àti débi pé kárì kan he is not a source of income ká mọ̀ retí ẹni tó ní lókùn tí wọ́n ti gbọ́ wá àti délẹ́sìn yìí àwọn fẹ́ sọ̀rọ̀ àkúdà ẹ wá wo dáadáa tí ẹni ọlọ́run bá ń sọ fọ́mọ ẹ̀ nípa pé máa ṣiṣẹ́ rẹ o máa ṣiṣẹ́ rẹ ìwọ náà ló ní o israel jẹ̀mílá wàláwó fi gbọ́ èrè mọ òde ìyí máa ṣe dáadáa ó dàbí èsì tó yẹ kó ṣe dáadáa sí tí dáadáa bá wọ̀nyàn lẹ́jẹ̀ ẹlòmíì ó ṣe dáadáa míì ó sì máa bílé mọ̀ ẹ̀ ẹlòmíì ó sì máa bílé mọ̀ ẹ̀ kò tọ́ kí ẹ àwọn eléyìí wọn lẹ́tọ́ àkà fún bàbá tí wọ́n wò fún bẹ́ẹ̀ kò rí ṣe ibi tó yẹ kó ṣe dáadáa sí ọ̀jọ̀gbọ́n yẹn nínú ewu yẹn ó níwà lọ́wọ́ bí lọ́ọ̀rì mọ́ obìnrin yìí kó dàbí èsè ibi tó yẹ kó ṣe ìwọ sáàtún torí tọ́lọ́ máa kọ́ ọba kọ́ tó jẹ̀ ní lónìí àyìnà máa sórí yẹn ó dúró tó tíyẹn bá gbé dáadáa tíyẹn bá plant yẹ dandan ni pé ẹni tó plant yẹ ni ó kéré yẹ oníwà bẹ́ẹ̀ ó ṣe déédéé ayàtà kàtán yìí òun náà abẹ́tẹ̀ tẹ́ni yẹn bá gbé sí ó lè má jẹ gbogbo sùn ẹ̀ ní òwò kọ́nà tó bá gbé ìbàdàn lásìkò yìí àdógbẹ̀gbẹ́ màálù lè fa gbọ́ rẹ̀ lásìkò yìí kọ́mọ́ rẹ̀ dẹ̀ ọ̀kan mú àmọ́ gbèsè rẹ̀ kọ́mọ́ àwọ̀ bóyá wà á fẹ́ sàgbọ́n ní abẹ́sẹ̀ ètò ìwádìí. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. يا بني hold my أقم الصلاة. ìwọ ọmọ ohun ìfẹ́ tó nù ìfẹ́ tá a wọlé kò sọ pé wọ́n níra mi ó ń bẹ ní àwọn pọ́ìntì ó ń bẹ ní twenty nine point nínú àkọsílẹ̀ yìí ló wà tẹ́yìn wọn bàbá ọmọ yìí sọ̀rọ̀ kàtá ẹ̀ sábọ̀ bí ọbẹ̀ bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ntí òní ló gbọ́ náà ló ṣáájú tí ó sì bó sì gbọ́ kò gbà oníyàbò náà yà ó oh my son. àfìmí sọlá. sọlá sọlá ẹ ní wọn wọ pé sọlá nígbà wo ni lùkùmọ́nù lọ ayé tàbí sọ̀rọ̀ sọlá sẹ̀ríà ìsìláàmù ló pegedé gbogbo ìlànà pátápátá òṣìṣẹ́ tó kẹ̀yìn kẹ̀yìn wádìí sọ̀lá tó ń gbà kan bóun náà ti ń ṣe síbẹ̀ lọ́fẹ́ sí sọ̀lá tó ṣe ni. bọ́ọ̀nà ti ṣe mú sọ̀lá tó wá nísìnyí ló kàn wá bọ̀tí wọ́n ti sọ̀lá tó náà tẹ́lẹ̀ bọ́ọ̀nà ti fẹ́ sallallahu ta'ala alaihi wa sallam ìwọ ọmọ mi máa fi sọlá ó ti sọlá sí ní ìsìn iṣẹ́ ara ni ó ti yanjú ọ̀rọ̀ àkídà tẹ́lẹ̀ bí wọ́n ti sọlá sí ní ìsìn tó kéwúkéwú tó ṣe kéwú mọ́ká sínú àrùn tí ń rìn kéwúkéwú tó lóko rèké ká bójú rẹ ọlọ́run pàdé tí ó bá tọ́wá pé kò kọ́ ọlọ́run ọba fún ẹbọ níbi sọlọ ọlọ́run sọ bẹ́ẹ̀ o kò sẹ́sẹ̀ tó sọ fọ́lọ́run fẹ́ni tó sọ fọ́lọ́run ọlọ́run ní wọ́n ti máa bẹ̀rẹ̀ pẹ̀lú yíyanjú àkídà ẹtí àkíyè sáwọn ọmọ wa kékeré àtẹ̀ tó dàgbà àwọn tó láyẹ ká gbin àkídà sí lọ́kàn ká máa gbin sí nísìn a máa bẹ̀sẹ̀ o àtàwọn ọmọ yẹn náà àwọn tó wá ti bọ́ wọ́n ti dájú sáré pé kò sáà fìdá nílùú sáyé wọn èyí kan wò pé wọ́n ti sọ̀lá kí láǹfààní èrè wọn ló fẹ́ jẹ́ ti sọ̀lá àwọn ilé pé àdánù kan mọ̀ sí mọ́sálásí àkídà ńkọ́ àdìsọ́kàn ńkọ́ tóun náà báwo ti mú òsì pèsè di ẹbọ tó lọ náà nù tó bá ní àwọn èèyàn ń fi ẹbọ wá pò ní ìsìn kì í sábúrú nìkan làwọn èèyàn tuntun rẹ̀ kẹ́yìn tọ́lọ́run wàláì làdí wọn fẹ́ bọ wá pò tó bá dé stage wípé ntí ẹnìkan sọ fún mi wípé àwọn akẹgbẹ́ yìí ti yáwó lọ́dọ̀ àti ìyá wọn èmi náà ti mọ̀ dájú oníbọ̀dún bàtà yìí ń sọ̀rọ̀ interest kò sí interest ní ìsìn ni ẹlẹ́yìn ni problem. ẹnìkan náà sọ fún mi pé òun sọ fún ọ̀rẹ́ òun tó jẹ́ bank manager pé ọmọ nídìí owó money is available tó máa ní five million tell am process ẹ̀ ó ní is available interest nǹkan ó ní is available <laughs> ẹni bá mi sọ̀rọ̀ ẹ̀yìn tí kò láyé lógún ọ̀sán iná ló ó lóun sọ pé if i'm going to pay five million one naira one naira interest orí ẹ̀ ó ní i'm not ready báwo mọ̀ ní ìyá ti sọ pé owó wà oníwà if i'm going to pay five million one naira mi ò lè gbà tí kò sọ́nà mi ò ní kò sọ́nà mi lọ́wọ́ bá rówó náà lábá kan ń ṣe wọ ìnagoṣẹ́tì máa ṣe ṣòwò ní Saudi Arabia ní Medina pẹ̀lú olówó kan Nàìjíríà bàbá olówó ẹnìkan ń ṣe àfáwà kan ní ṣe tàfíìsà láàrin méjèèjì ní àbá olówó bá sọ wípé interest abá ṣe bẹ́ẹ̀ interest tá a tún gbà gan before kìíní kìí ṣe díẹ̀ ó ní ẹ̀ ẹ bá mi léèrè pé ẹ̀yìn gba interest à ń gbà wọ́n sì ń tu fúnra wọn mo wà ń bẹ àwọn ìsìnlẹ̀ sí ni mo ní à ṣé ẹ̀yin ò gbàgbọ́ ní ọ ẹ̀yin ò sọ fún àfáàtì lẹ́yìn tí ń ta fúnta ẹ̀ sọ fún wọn nípa interest ni wọ́n bá tún sọ fún pé àbábá sẹ́wọ̀n pé interest láwọn ọ̀fẹ́ ó ní bá ń sọ fún pé ọ̀rọ̀ business mo ń bá sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ìfẹ́ bàbá mi bá ń sọ fún pé tọ́jẹ́ kápọ́ọ̀sì ẹ̀ ọkọ̀ àrí sanjẹ́ kájàdé wàláyà sáńtò lọ́dún kan wọ́n jọ máa sòwò láti fi sọ̀hún àníkàlùkò máa rèrè jẹ ẹni tí gbígbà pé òsì íńtẹ́ẹ̀tì òsì kankan lọ́dọ̀tún tọ̀hún kò òun gbà fóun gbọdọ̀ bá gbójú kó kéré mọ́ ó ní ẹja gbàgbé ẹ̀ wọ́n bá parí ọ̀rọ̀ sí lábá lọ sí oko lábá yẹn lábá lọ sí lóòrùn wọn sọ̀rọ̀ wọn jọ̀wọ́ yẹn sọ mọ́ tó ń tẹ̀lé fún wọn láti nàìjíríà. sọ́jọ́ yẹn ló sọ́jọ́ yẹn ló bẹ̀rẹ̀ ọjọ́ òun ló gbàgbọ́ yẹ ẹni tí ò gbàgbọ́ yẹ òun náà ẹni tí ò gbàgbọ́ yẹ náà tó ní kò sí kankan lọ́dọ̀ tòun bóun náà ti ń bá bọ́ọ̀ láti pìlẹ̀ nìyẹn ó lè yí òun náà kó tó kó láyé ọ̀tí ó kàn lè take time ìjọ yẹn náà ló yẹ kó yí ah, èmi ò mọ̀ àwọn ọlọ́wọ́ mọ̀jẹ ọlọ́wọ́ bá dúpẹ́ fún yìí èmi ò mọ̀ tẹ́lẹ̀ gbà tó ti gbọ́ yẹn bọ̀ tó ti dùn mọ́ iná àwọn ìjọba jábá débi wípé kán gbowó òṣìṣẹ́ sí báńkì for three four five months six months bílíọ̀nù ọmọ ọmọ ọmọ rìkọ́bà ọmọ ọmọ rìkọ́bà bóyá bíi five hundred plus million tó jẹ́ sílẹ̀ lórí àwọn èèyàn kan tẹ̀wọ́n àrí ìdíje owó yẹn tẹ́lómi ìtura àdìkà àmọ́ tó tó gbowó wọ́n ti láwọn ẹgbẹ́ lòlù interest náà wọ́n bá débẹ̀ ọbájọ́jọ́ sọ̀rọ̀ kan ẹnìkan gbọ́ sí kí wọ́n ń sọ̀rọ̀ yẹn fún mi ó ní compound interest ó wá ń sírò owó owó tí nàìjíríà yá ó wá ń sírò owó tí nàìjíríà ó san wọ́n láàpọ̀ sí pé sẹ́kì ara wọn ní èlé tó ti lé ní world bank tí ọlọ́run bá tó sọ pé kí odidi wá sí ní ìlú lọ́tọ̀ ọ̀rọ̀ kan jọmọ́ ni ọlọ́run bá tó sọ pé ẹjọ́ ìgbà tó kò fi provide ọ̀nà àbáyọ fún wa ni. yam hapu lọ́ọ̀ rírà wáyé òrìlè sọ̀dà kan ọlọ́run máa pa interest run máa fi sàárà lẹ̀ máa sọ yẹ sọ̀tọ̀ ẹ̀yẹ zaka máa yìí máa yìí máa ẹ̀ yóò ẹnìkan sọ̀rọ̀ àrọ̀ àná nìyẹn o ẹnìkan ní òun mọ ẹnìkan tí wọ́n yáyàn lówó láwùjọ ikọ̀ o wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwùjọ yìí náà ó ní fifty naira iye báyìí yóò ti gbà hundred naira hundred thousand sorry fifty thousand yóò gbà iye báyìí yóò mo ní níbo ló ń dúró wó ó ní owó ẹ̀ personal ni but business rẹ̀ náà ni pé ẹ̀yà hundred ẹ̀sán one twenty. kò ṣe òwò míì mọ́ kò ta sọ kò sì ta bàtà ẹ̀yà two hundred ẹ̀sán twenty thousand níbi tó dájú pé yóò ti rí gbalé o tí wọn bá ti ń gba owó sábà ti ń sanwó báwọn yẹn ti ń ṣiṣẹ́ bóyá àtẹ̀jọba àbí kíní kan ẹsẹ̀kẹsẹ̀ wọn mọ̀ dùtọ́ sí interest tiẹ̀ fún wọn òun ò lọ sọ́ọ̀bù kankan mọ́ là ó làbàlà tó wà tàbí làbàlà. ẹ dákun sí ọwọ́ ń bẹ́ńbẹ́ àbí òṣòwò ń bẹ́ ọwọ́ ń bẹ́ńbẹ́ tó bá lé káàṣì lọ́wọ́ dáadáa tó yá tó bá yẹ èèyàn mẹ́wàá ní one hundred thousand èèyàn mẹ́wàá ní two hundred two hundred nípa yóò ní wọ́n sanwó fún un ẹ̀wọ̀n tó dà fún un nípa yóò owó wà ń bẹ̀ èrè ní òsì bẹ̀. kọ́rọ̀ mọ́kọ̀ lórí yẹn ìwọ ọmọ mi ákìmì sọ́lá máa fi sọ́lá wà á mọ̀rùn màrú máa àwọn èèyàn láti ẹ̀ dáadáa wọ́n ní ẹ máa wọ́n bí wàá ṣe tó tẹ̀lé ra wọn máa ti sọ̀lá máa pààyàn àwọn èèyàn láti ẹ̀ fún ṣe dáadáa dáadáa nínú ayé àyèké tọ́lọ̀ òfin nítumọ̀ wọ́n ní hàn á ní mímúkà máa kọ̀ fún wọn tí wọ́n bá ń saburú aburú ní tọ́lọ̀ òfin fi hàbí ayọ̀ àtẹ̀wérè ha nínú ayé ayé àtàyà mi tẹ́ bá ti ń gbọ́ máa rúfà àti múkà ìta àfẹ́ àti ìta àfẹ́ lọ́dọ̀ ọlọ́run ni òfin واصبر على ما أصابك èèyàn ni máa ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ láwùjọ gbogbo àwùjọ láyé àfi kó kàdánwò ẹ̀ṣẹ̀ wàá ti fara lórí àdánwò yẹn iṣẹ́ wáàsí ló le jù ó le jù sáà nínú jáde ń ṣe lọ àtàìsí tí ń àti sírẹ́nì tí ń ṣe kó tó lọ jà kó tó lọ dánù wáàsí ló le jù náà lẹ gbọ́ yìí à ń gba ọ̀rọ̀ tọ́lọ́run ti kún lẹ́yìn mọ̀ pé sẹ́yìn lè wá gbére àlámà àsọ́bákà wá sì fara lórí àdéhùn tó bá bọ́ ọ́n bẹ̀ lórí kíni lórí pé mò ń pàwọn láti ẹ̀sìn dáadáa ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ má tẹ̀lé ọ̀hún. because nígbà tẹ̀ ń sọ̀rọ̀ yẹn dàrẹ́ tí ẹ bá ti rú àwùjọ tá a wà táwọn èèyàn pọ̀lọ́ sí lè wá sí wá sí i ní àwùjọ generally gbogbo tá à ń sọ yìí kò bọ́pọ̀ lóko èèyàn láàmú. ìsọ̀rọ̀ ẹ̀ mọ́ jalè ìsọ̀rọ̀ ẹ̀ mọ́ pààyàn ìsọ̀rọ̀ ẹ̀ mọ́ jiyàn gbé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ti sọ̀lá ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ in the public nínú èèyàn ọgọ́rùn-ún tẹ̀ ń bá sọ̀rọ̀ èèyàn ẹni tó ń fi mi ò bá dà mú ẹ ti ń sọ ẹ̀sán sẹ́yìn ó sì ń wò yín ó sì ń gbọ́ yín báyìí ní wọ́n fi máa ń pa àwọn ẹni ọlọ́run tí wọ́n pa láwọn ànábì ọlọ́run tí wọ́n yẹn pa àwọn àfáà láàyè tó ní sáwà yín náà sọ̀láàtù sóbì ni wọ́n ti pa jáfàrù Adam ní Kánò wọ́n pa Albani Zaria nígbà tí ìwà àtibọ̀ sólọ fọ́lé ni ní ilẹ̀ yorùbá wọ́n pa apálára ní nineteen fifty three èmi bí wọ́n ti dáyé ìgbà tó wà ní tó wà ní ìtàn àwọn olóró wọ́n pa àkójọ lásìkò tiwa yìí náà tó ń pè é wá àti débi ẹ̀fọ́ gbogbo ẹ̀ nìrọ̀ yín dé kìí ṣe kó lógun kò sí lọ́ọ́ dìtẹ́ǹdì kan ẹbẹ̀rù ọlọ́run náà ni bóòlù ẹ̀sìn nígbàgbọ́ yẹ wá fún bẹ́rẹ̀ àlámà àfọ̀ wọ́n fi àlàmà àfọ́bà. àdánwò tẹ́ kó ń ẹ fi sùúrù lórí ẹ̀ ló wá pé náà ní òrùn iná àlùkìámọ̀ ẹ àbá kan náà tó ti lọ àlùkìámọ̀ ọ̀yìn náà lọ ó ní òdodo kòrò bí òróró wọn ti dá wákà ṣùgbọ́n ẹni tó ṣùgbọ́n yẹ kẹ́ni ìwúlò ó lè sọ ṣùgbọ́n yẹ kẹ́ni ìwúlò ó lè sọ ká bára wa tó sọ̀rọ̀ ọlọ́run ká má fi tí ọlọ́run sọ̀kalẹ̀ pamọ́ alimọ́ọ̀rì kọ́pọ̀ alimọ́ọ̀rì yìí alimọ́ọ̀rì àpọ̀nlé gbọ́dọ̀dẹ̀ ní kátọ́ àfa àwọn sọ sínú kẹsẹ̀tì wọn tí wọ́n ti jáde lọ́nà lọ́n táwọn lè kéwù. bí mo bá fi ìdínkùn láì wí bí mo bá fi ìdínkùn láì sọ ọ̀rọ̀ àdá àbámọ̀ bódò ọ̀la ìrọ́jọ́ ló dàbí àná. wọ́n tún wí lọ́nà míì wọ́n tún parí ẹ̀ síbi pé bẹ́ẹ̀ bá rán mi lájú lé ọ̀run pé mo máa ń tòjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá rán mi lájú lé ọ̀run màlọ́jà bọ̀ fọ́ọ̀bà tó yàn mí. ìbọ́dọ̀ ọlọ́run padà lọ. inú sóràtù kéde sóra kan ó ń bẹ inú sóràtù àṣùn àárọ̀ níbi táwọn òfin náà fèrè àwọn náà tí àbáhọ́lá wàlàkó wàtàlélàlélà lójú ẹsẹ̀ náà sì ní ẹ̀yàn bóyá ní sọ́tù ọ̀nbẹ ní sọ́tù ṣọ̀rọ̀ ọ̀nbẹ ní sọ́là làárọ̀ tí wọ́n ń sọ wípé ó náà sọ́tù gbogbo wọn ọ̀pìdán wọ́n ní bàbá tàbá àkíyù kí lẹ́ fún wa onímọ̀ àdáyín lọ́jọ́ kan lọ́jọ́ àtàjọ́ náà ó di mòmìnì. fàlámà já as dé ká máa múlẹ̀ ní abala abala wọ́n wá ń sọ wípé ìràwọ̀ náà pé kí ni. àìnà lànà aláàjọrọ nìkún náà náṣnú lọ́ọ̀lìbì. sóra wo nìyẹn sọ́ra ti ṣàrọ̀ àyà kẹlò sóra thirty six àyà forty forty one tá a bá lékè ṣé rìwọ́ọ̀dù wà. kọ́lá náà àmọ́ ìnákùn láìdá lámìnà mùkọ̀rọ̀bì. yàtọ̀ sí pé rìwọ́ọ̀dù wà wà ìnákùn lámìnà mùkọ̀rọ̀bì kódà á ti àbẹ́ àwọn ìdánwò ní kọ́rọ̀ àwọn aṣojú ọba ẹ̀ kò gbòòrè náà. qala lahum Musa alqu ma antum mulqun. ẹ wọ kọ̀ǹtíṣà tán gbé bàbá sí ìrẹ́wọ́n náà nù o ìtòsí ìwé òun bẹ́ẹ̀ kápá ẹ̀ wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ láyé lónìí náà tí yẹn bá fi ẹbọ sẹbọ wọ́n sì sọ́dọ̀ lóyè tó bá náwó náwó síbi ẹbọ wọ́n sì sọ́dọ̀ lóyè wọ́n ní náwó sí sísàkà ní kábíyèsí wọ́n yẹ kó joyè ànábì musa alayhi salam sọ fún wọn yìí pé. alukuma tún mulku. ẹ̀fìdánná ẹ̀fìdán ẹ̀bẹ̀rẹ̀. fàálùkọ́ ìbálàhùn wọ́n àfíyà ní wọ́n wá sọ àwọn idán lẹ̀ àwọn okùn ọ̀tún idán sàn pé bí ọ̀pá bí okùn bí oúnjẹ ẹni ẹni ìbáyìí wọn bá bẹ̀rẹ̀ sí sọ́ọ́lẹ̀. wàkọ́lù bí ìzàtì fìràwùn iná lànà lọ́ọ̀lì bù. bí wọ́n ṣe ń jùlẹ̀ wọ́n fi ṣe ń jùlẹ̀ báyìí wọ́n ní lọ́lá bàbá lọ́lá bàbá ni wọ́n fi musa àtọ́. fàálùkọ́ musa àtọ́ ẹ má gbàgbé ìpìlẹ̀ yẹn o bàbá sísá bá lérè sáà ní reward ntí mo fẹ́ lò gan-an nù torí nǹkan ni kókó tọ́pìkì àtòní oní yẹ wà á nà fún lamínú kọ̀rọ̀ bíi ẹni reward àtúndòye ìyẹn ni bẹ́síìkì tán fi wúri gbogbo sẹ́ni kọ̀ọ̀kan nílé lóde rẹ̀ wá gbogbo agbára tó ní lóde rẹ̀ wá gbà tó ti gbà pé àwọn ní reward náà. فإذا هي تلقف ما يحفظون. bá nàbì musa ti sọ ọ̀pá rẹ̀ فإذا هي تلقف. Ma yàfikún ní bá ń gbé yìí tó sọ ní ilẹ̀ tó di kìnìún ọ̀pá ànábì musa tó dèjì ó bá gbé kìnìún ni. fa olùkíyà sọ̀rọ̀ dáadìí. ó gbẹ́ fún mi ọ̀pá ànábì musa tó dèjì ó gbọ́bọ̀ mi ó gbé erin mi. fa olùkíyà saharatu fàdìdì ọwọ́ àwọn òkèlè máa bọ́ mo ń gbọ́. kọlu amẹ́nu amanna bi rabbil alamin. gbogbo ohun tí wọ́n ní nílé ni wọ́n dira ẹ̀ wá ó kọjá pé a tún túnra mú kò sí ọ̀nà kan lè gbà túnra mú mọ́ bí bẹ́ẹ̀ bá kọ́ ni wọn bá túnra mú pé ọ̀tún bẹ́ẹ̀ ló fà tó fi jẹ́ pé wọ́n sọ gbólóhùn yìí kí ni gbólóhùn náà. qalu amanna bi rabbil alamin. a ní amanna bi rabbil alamin agbàkọ́lọ̀ tó dá gbogbo ayé. rabbi musa wa harun. kó lè kíyà kálí mọ́ kó lè gbọ́ yé pé kì í sùn sàmì làwọn ń wí o wọ́n ní rabbi musa wa harun ọlọ́run tó dá musa tó sì rán tó sì rán haruna pẹ̀lú ẹ̀ ìlà ń wí o agbà fún fìràwọn ti bẹ̀ lórí àga. ẹ tẹ̀síwájú. qala amantum lahu qabla an adhana lakum. olórí ti burú amọ̀tún làwọn kọ́bùlà àárọ̀ làkún ìdí ìkọ́ kálímà kan ẹbí sọ fún ẹgbà fún Musa láì ṣe pé mo ní ẹgbà fún ẹ tẹ̀síwájú. innahu lakabirukum alladhi allamakum as-sihr. aláwọ̀ àjẹ́ pé Musa lọ̀gá yín di idán kò tún gbà pé Musa mú sí ọlọ́pàá mú mú jíza wà látọ̀dọ̀ náà. fọlá sọ innahu lakabirukum alladhi allamakum as-sihr. ajá kò nù tírèlì yín ònà ọ̀gá yín di idán. فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف. ó búra ó fẹ́ ó fẹ́rẹ̀ ẹ̀ búra pé ń gé ọwọ́ àtẹ̀tẹ̀ yín ní ìyapa ọwọ́ ọ̀tún kan màá gé màá sì gẹ́sẹ̀ òsì ẹnìkan nù yín. wàlà usallibannakum ajma'in. kò ní mọ lórí bẹ́ẹ̀ gbogbo yín màá kàn mọ́ pátákó tó gbayọ́ màá rí ìtagbára àwọn dé. Ọ̀lù làbọ̀ yìí. Ọ̀lù làbọ̀ yọ̀, wọ́n ní kò sí ọ̀run bàbá. Inna ila rabbina mú. غالبون tẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀kan àwọn ti bọ́ lọ́wọ́ nínú iná ìlàrọ́bì náà nù kọ̀dùn àpàdà tọ́lọ́ lọ́ọ̀ tó dáwọ́ láàgbà fún mi. إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا. àwọn àti àti ìfẹ̀mí ń tẹ̀ fọ́nà bàbá wa tá a gbà fún kó sàbórí ti kàkọ́ yá ní àwọn àtúntà àti síwájú. أن كنا أول المؤمنين. orí báwa jẹ́ nìkan tó kọ́kọ́ dáwọ́ ẹ̀wò nípa ìmọ̀ọ́nù táàgbọ́n náà máa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó lòdò lè mú wa wọ́n bá ṣe Islam láyé àná lè mú ta ló bá pa wọn mọ̀tò lọ́wọ́ pa wọn kì í ṣeré kì í sáwàdà wọ́n gbọ́dọ̀ lọ the same thing ló wá fún sí àwọn òṣèré àwọn náà sáàrin yìí náà á sí à nípa àdìsọ́ra tó àtàrí. wàá lọ́wọ́ bá wù nínú àpèjúwe ẹ̀ ni eré tán jẹ́ múmìnì ó ní àná ó ní ìyàwó fìrìhàwọ̀ náà. ìfọ́lá rọ̀bì bẹ́ni ìrìndàkà báyìí tàn fi jẹ́nà. ọ̀kan ọ̀nà àwọn onítàzírù wọ́n nígbà tí wọ́n pa tán lọ̀rọ̀ yẹn ń jáde níbi ẹnu ẹ̀ níbi orí àwọn kan pé kí wọ́n tó pa ni tó ti mọ̀ pé yóò fà wọ́n sì mọ̀ ibi tó lọ ó mọ̀ fáde ọlọ́run bá ti yí ẹ̀. lórí sọ pé bù níbi india kàbẹ́ ìdá ìlì jàǹnà ọlọ́dà kò mọ́tò àkọlé fún mi lálẹ́ jàǹnà. wàdà jìnnì mi fìrì àwùnà wà ámàlì. wàdà jìnnì mi fìrì àwùnà wà ámàlì jẹ́ kí n là níbi aburú fìrì àwùnà jẹ́ n là lọ́wọ́ fìrì àwùnà àti jẹ́ fìrì àwùnà. wọ́n máa sọ pé fìrì àwùnà ẹ ẹ mọ̀ pé irú ìmọ̀ọ́nì tó lè gbé èèyàn débi wípé ìbùkátà tìrà ọ́ nà máa bọ̀ láì wà láì ẹ̀rí kọ́rọ̀ àlùjọ́nà ni. wàlájìní minal qawmi zalimin. ìlànà kù lọ́wọ́ àwọn gbogbo àwọn èèyàn àwọn jàmá àjọ tó ń jálábọ̀ sí pátápátá nígbà táyé bá fúyẹ́ nígbà àyàwó àwọn àwọn ilé ìtàn ti wà nínú àmọ́ ayé gan tí èsì alukurani kì í ṣàgbélẹ̀rọ̀ wàláì sàláyà frank rọ́bìlì káàbà àwọn ọ̀rọ̀ tá a ti ń sọ yìí kéèyàn máa kéèyàn máa develop interest nínú faith nínú ọlọ́run tí ó fi fojú rí tó sì mọ̀ pé ìdá ó kọjá lórí lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì lóun rẹ́dì ó sì tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà làwọn á ń fi ọ̀rọ̀ sáwẹ́wà lónìí pé ìjọba ni ìjọba ni ìjọba ni ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá ni àti nǹkan kan ni àwọn èèyàn sì kú sínú pé à ń sin lọ́hùn ní bí aláìsìn wọ́n sì kú sínú ẹbọ. àkídà ń bàjẹ́ kò síṣẹ́ eré kò séré ayé kò séré àlùkìyàmù. àárọ̀ ọmọ bàbá tí ó kọ́ ọmọ gan-an ni òun làdánwò òun làdánwò fọmọ tó bí ọmọ ọlọ́run sísànú ọmọ láàyè rí inú ilé ọ̀rọ̀ inú ilé gbóná ni àwa ń mútọ àwọn ẹni ọlọ́run ọba wa. yàbù náà yìí náà wá fi ní sọ́lá. máa fi sọ́lá. wà á múru bí màrú. ẹ máa sọ fún àwọn èèyàn pé tọ́lọ̀ ń fẹ́ nì ẹ̀gbọ́n ńlá bá lọ síbi ayàtà lọ yẹ ẹ máa sọ fún wọn ẹ má dákẹ́ wọ ẹni gbọ́ wà tẹ́ ẹ má dákẹ́ ẹni tẹ́ wà mínísírì ẹni tẹ́ wà ní company private company mínísírì ìjọba ilé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa sọ ní tí ọlọ́run fẹ́ fún wọn bẹ̀ o tẹ bá jẹ́ mùsùlùmí òdodo. wàlúùhà ánìmú wàá ní àkàlẹ̀ ní mo kàrí ẹ máa sọ fún wọn pé ní tẹ́lẹ̀ sí ọlọ́run ò fẹ́ o. wasbir ala ma asabak. ìnira wa lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ ẹ̀sẹ̀kì ẹ̀ ẹ̀ ti sùúrù ni. inna dhalika min azmil umur. ó gbẹ́yẹ̀ lẹ́sẹ̀ èèyàn sì lè kó láyé ló jẹ́ tètè má pèjú àwọn tó kó láyé lánàá àwọn tànánù tá a bá tàn wọn mo sì fún yín lápèjú àwọn tòní tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ táwọn náà kú láyé àwọn tòótọ́ ní gangan nìkan kọ́ ti nàìjíríà wa mo ti fún yín òde mẹ́ta àbí sọ pé nígbà tí wọ́n pa pálára ní nineteen sixty three ta ló rú nàìjíríà ńgbà náà ṣé báwọn òyìnbó ni àdé wẹ̀dẹ́ muslim wọ́n ti wá lo ṣẹ̀rí àgbà náà àbí tàkàtẹ́nìkan lè takò ń sìn ni torí pé èmi náà bá tẹ̀ èmi náà ò sí láyé gbà yẹn but ó circulate gbogbo wọn lòyìnbó pa which from which law wọ́n dẹ̀ jẹ́ bíi méjìlá ìfá àtìyàn bíi méjì ní ẹsẹ̀ mùsùlùmí nínú wọn ti claim Islam àwọn tó ń gbà pé mùsùlùmí làwọn bíi aláìsè tó yẹ kó lóòrò ẹlẹ́bọ ni wọ́n nínú sẹ̀ríà àkọ́tọ́ kan mùsùlùmí gbogbo wọn àwọn ń lọ bíi mẹ́sàn-án bíi mẹ́wàá wọ́n pa apá lára tán wọ́n sì gé kéékèèké wọ́n lè tó rò bá pa èrè ojú rí i exactly náà ti fa kodo kápálá rà bóyá alẹ́ rẹ̀ tó sojú àmọ́ ti àkodo ọ̀pọ̀lọpọ̀ wáyé láti wà láyé kìsì kan bí ọdún mélòó kan ìrìn nínú nǹkan rántí ọdún yẹn bí ọdún mélòó kan sẹ́yìn lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ náà ní bóyá olókùn ti wọ́n dẹ̀ báwo yẹn wà wọ́n pátá wọ́n sì fi kéèké ògùn wọn bá sára wọn wá fìlú lẹ̀ lọ́pẹ́ tí ló bá rọ̀ tán àwọn padà sínú òòlù kí ló wá fà ọlọ́run fẹ́ ọlọ́run ò fẹ́ ntọ́lọ́run fẹ́ ni ntọ́lọ́run ò fẹ́ ni ìdí wọn tẹ́lọ̀ sínú láti gbàgbọ́ yẹ pé wọ́n sùn bí lórí pé ẹ̀ ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ tọ́lọ́run ẹ̀ sì ń kọ̀ fún wọn nígbà ìdá àdá àwọn ló sì sínú bí wọn bá ti ń sọ yìí wọ́n sùn bí lánàá àtọ̀ọ̀bà. wọ́n fi àlàmà àsọ̀ọ̀bà. إن ذلك من عزم tẹ bá lè wà vitamin tẹ ẹ di àmọ̀rẹ́ dáadáa min azul umur nǹkan pè ní determination nìyẹn akin ọkàn nu akin ọkàn nìyẹn wọ́n ń fa ìmọ̀ èèyàn jẹ ìmọ̀ọ́mù lónìí wàláì làwọn ìkò lè sọ̀rọ̀ ṣẹ̀ríà tó pé fún bàbá bàbá rẹ ti ń ṣe nìyẹn kò sì rẹ́dì láti sọ pé èmi gbàgbọ́ yé ṣẹ̀ríà ò ẹ̀kọ́ tẹ ẹ ní àlọ́kọ́ o èmi gẹ́gẹ́ bí ọmọ yín ṣẹ̀ríà ọlọ́run àti súnà níbi láàbì ṣèjọba tẹ ẹ fi lè jẹ yìí kó wá bẹ̀rẹ̀ kan sọ pé àfẹ ọmọ tó sì resign pẹ̀lú báyìí òfin ti náírà ní ọ̀rọ̀ lọ́rùn èèbó kẹfẹ́rí kẹfẹ́rí pálá kẹfẹ́rí paraku ó sì fi ìjọba lẹ̀ lábúrọ̀dù pé àmì ọmọ ìṣẹ̀ túrísì kan sáàtì tó kéré tí ẹ̀rọ pé sí ní tó resign fún náà nù èèwọ̀ wá ní resign tó pé wọn ò ní tó ìjọba ọlọ́run ọba ṣe lábẹ́ ìṣẹ̀dá ìsìlámù ní òpin àbá àti báwọn náà nù kìí ṣe pé ní sẹ́yìn wí o ìyá wa náà àwọn ohun sọ bẹ́ẹ̀ lónìí bọ̀dé bá ṣe báwọn tán ṣe náà nù ta náà sọ pé òun fẹ́ yí padà ẹ ti jẹ́ ìlú mọ̀tòlíyà mọ̀tòlíyà mo kọ́ sínú àdéhùn kan bí àdéhùn bùkọ́lá àti muslim àdéhùn yẹn gùn kólùkùn rọ́yìn wà kólùkùn mọ̀sán ọ̀rọ̀ ẹ̀ tì gbogbo lágbájá rọ́yìn lágbájá rọ́yìn lágbájá mo fa gbogbo ẹ̀jọ́ síbi nínú the next gbogbo iná sì béèrè fanti ẹdúró ti jọgbẹrẹ rẹ kìíyà mi àtọ́bà ìlú àtàrẹ orílẹ̀-èdè àti mọ́ọ̀n àti lágbájá àti tàmẹ̀dò gbogbo iná àbílẹ̀ rẹ̀ wọ́n ń ṣe àgbélépọ̀ tá wọ́n ti ń sá ẹ̀ wọ́n ń ṣe lórúkọ ẹ̀ wọ́n ń sàṣà sísì yàn wọ́n ń ṣàgbélépọ̀ ẹ̀ àbí kí wọ́n ń pè àgbélépọ̀ tá wọ́n ti ń sàṣì yàn wọ́n náà sọ pé irú ní sẹ́ńtà ni wọ́n náà fi dìfẹ́ǹdì ara ẹ̀ pé à ah, torí ilẹ̀ yorùbá yóò bá bẹ́ẹ̀ kọ́ ọ̀sẹ̀ tìlá wà kúrán kó bẹ lọ́run ọlọ́run ti sọ̀rọ̀ sọ mi fàbọ̀rẹ́ bò ní kò tó wọ́n bá wá wọ́n bá wá apẹ́ èèyàn àbí yín èèyàn àbí gimú èèyàn wọ́n bọ̀ náà fi fájò ìmáàmù sí ni wọ́n introduce àlùjànnú sí pé ẹ̀ka àlùjànnú yóò dá yín lóhùn níta bá fẹ́ máa fi léèrè òun náà ti gbà òun náà tún sọ lórí mímbárì pé àwọn bá àlùjànnú sọ̀rọ̀ pé múmi àlùjànnú ní bá sọ̀rọ̀ mo gbọ́ ní public lecture ìmáàmù kan níbi ìyàwó tá a fáwọn amúmi lọ́wọ́ alẹ́ kí wíwọ́n náà lọ́hùn tí ń sọ̀rọ̀ àlùjọ̀nù bẹ́ẹ̀ là fáwọn ń kápò báyìí àwọn sì mọ ọ̀nà tẹ́ máa ń fi gbàgbé rọ́dù fún yàn àbí sáà bá sọ̀rọ̀ lóde lókù ní kápò àbáwọn ń kápò sáà ah, sùfàmìlà títí fún ọmọ kéwu jẹ́rìí wọ́n sì ń gbọ́ sókè fún pé Allah akbar pé bẹ́ẹ̀ ni títí ó sì lé instance bíi méjì àbí mẹ́ta tí èèyàn mọ̀ pé àlùjọ nínú bàbá yẹn pé lóòótọ́ bàbá kan tó kàwé ń fàlùjọ ní yọ sí i bàbá mi náà sọ̀rọ̀ ẹ̀ lójú tèmi náà mo mọ sára mi sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ àlùjọ tó yọ sóhun tó sì rí fisikálì láì so wọn sọ bàbá yẹn máa ń sọ pé tí ìbá ṣe pé mo mọ́kàn òun ò bá yí lórí tí òun ò ní rẹ̀ tí òun ò mọ tí òun fi kó láyé bàbá ń sọ̀rọ̀ when he was seventy something years old bàbá yẹn ti lò ó kàrà lọ one five one ten láyé nǹkan bí seventy something to eighty ni bàbá yẹn sọ̀rọ̀ ìjọ náà lọ àna àna wọn làfà àtẹ̀mí jẹ́ ọ̀rọ̀ àfà mi lọ ọ́n lọ bẹ bàbá yẹn sí bí bàbá ìyàwó wọn ni bàbá yẹn wọn sọ fún àfà wà pé ẹ mọ̀ báwọn ọ̀dọ́ la ń bá sọ̀rọ̀ lásìkò yìí o ẹ̀yin ni sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ fún àfà wà bẹ́ẹ̀ ẹ mọ̀ báwọn sọ̀rọ̀ ẹni tó gbé kínní ìkalẹ̀ ò sọ pé màá rálùjàn ó kà fún mi kí n máa ta ni. wọ́n láwọn sì wò ó pé a ah, ẹsẹ̀ èèyàn ní àwọn sì fojú sí lọ àwọn òsèlú ibi tó parí sí. àwọn wá ń gbọ̀n mọ́lẹ̀ ogun wa bú àwọn bí ìgbà téèyàn já sómi bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ làwọn wà táwọn fi gbọ́rùn àkọ́kọ́ ìlàrọ̀ àtúnwá wo ẹ̀gbẹ́ padà làwọn ò rí mọ́ àwa sì kà nínú ṣẹ̀rí àti ẹni tó bá jẹ́ lẹ́bọ àlùjọ náà wọ́n padà sọ pé mo dé kí lọ fẹ́ yóò wá fún ọ ní condition ń náà ọ̀dọ́ la ń gba sáńsá ń wá kéwu ẹ mọ̀ gbọ́ kí ìfẹ́ dákọ̀ lù ní ẹ mọ̀ gbọ́ kí sẹ́ẹ̀tì wọn nínú kí sẹ́ẹ̀tì wọn náà lónìí lẹ́yìn náà mọ̀ gbọ́ ọ̀rọ̀ ọ̀la bímbò táwọn gan o òtìjú àìlójútì ò bá wọn débi pé kán tún bìbò wọ́n tún sọ ọ́nù kí wọn lónìí táwọn yẹn ti ń ra àwọn ọ̀dọ́ kan sọ̀rọ̀ ẹnìkan nù wọn níbi abẹ́ ẹbí kan ní stadium wọn ni òkúta àfáwà lè léyìn òní tẹ́lá kan fẹ́ bá wàdà tẹ́fẹ́ lẹ́rìn lẹ́lẹ̀ ẹ̀ mọ̀ bí kẹ́sẹ̀tì tiẹ̀ sí o sì rí kọjá lọ mọ̀ bọ́rọ̀ táwọn eléyìí sọ bó sì ṣe rí lóòótọ́ nìyẹn táwọn tí àwọn tó kọ́ yẹn lẹ́sìn nì àwọn ló wọ́n sì ń rówó àfáà kan tún sọ̀rọ̀ ẹnìkan fáàfáà wa kò síbi táwọn fáwọn máa ń lọ nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ lè kéwu kò sí tá a fara mọ́ lọ tá a fẹ́ ìlú mi lọ torí wọ́n kọ́ ní kéwu mo sọ pé gbó tí mo kọ́ òun lọ fáwọn sókùlà bá délé yìí sì kà fún wọn. ó ní ẹ dákun sí ẹ mọ ọ̀nà ọmọ kéwu yìí kan ń sọ bàbá wa pé ọmọ kan ń sọ pé òun kéwu lọ́dọ̀ yín rí àfàwọ̀ rẹ sí mọ́ wọ́n ní èmi ò mẹ́sẹ̀ ń wí òun wọ́n ló lóun gbégbá mi òun sì ń rówó kó wá bá ń pé òun fẹ́ gbígbá kó òun kùn wọn láwọn sí ọ̀rọ̀ náà àbáyọ̀ kankan fún o pé kí lẹ mọ̀ sí àwọn lè ṣe àfáwa ní ìmọ̀ o ìmọ̀ tẹ̀ lè ṣe o oníjẹ́ làdúrà fáwa náà nígbà náà ìdí káwọn náà ò máa pawọ́ dà wọn láwọn ò máa dáwọn lè ṣe wọn nítorí pé tẹ ẹ bá fọwọ́ ṣe fún ẹ báyìí kókókó bí ìgbà tó gbá gangan nìyẹn gbé lọ́wọ́ nínú wọn ló sì lóun lówó gidi lóòótọ́ everyday pé bọ̀ o ti tó gẹ́ ṣẹ́fà àwọn alọ́ni ẹni tí ń sọ̀rọ̀ yìí gan tí ń sọ pé kí lẹ́mọ̀ tá à ń lè ṣe sí i òun gan gbólógbò mi wàláì tàláì fún wọn bí láì dàgbé láì láì láwọ inú ara ló fi sọ etí mi ló sì sọ sí mo wà ń bẹ̀ ṣe pé mo gbọ́n bì kan ẹni tí ń bá yẹn wá solúsàn náà ṣe gbé gbáko inú ẹnìkan òun gan ló ń gbólógbò mi ó ní ẹni tó fóun náà ó ní àkáǹtì ń ó ló tó gbàǹgbà méjì báyìí ó ní tó wá pé ìgbà méjì oògùn lẹ́bá bá ń bẹ̀ kò sí kankan ò náwó kan tó kọ́lẹ̀ ó ní níjọ́ tòun nu òun kàn lákàǹtì lásán gbogbo ẹ̀ ló ti náwó ó lẹ́ni tó fóun ò sọ implication ó lóun sọ pé tí òun ti gbé ó lẹ́ẹ̀ gbé nírọ̀rùn ó ní wà láì bóun ti gbé mi bí ìgbà tẹ́ ló fẹ́ sùn kì olóńgbò bá dìde sí òun nípò bóun ti rí i pé nǹkan yí padà báyìí ló ń bá wọlé ló ń bá ti gbogbo ilẹ̀kùn àti wíńdò ó nítorí òun àkọ́kọ́ náà ó lóun ní òmọ̀nà àbáyọ pé eh, àkàtù kan lè yóò pè tóun fi bọ́ ń bẹ̀ ọlọ́run mọ́ òun kàn ń pe gbogbo tó mọ̀ òun mú wọnú ara wọn ni oníṣùgbọ́n tóun mọ̀ ni pé olóògùn òun gbọ́dọ̀ sá lọ tó bá jáde ló bá ti wo ilẹ̀kùn àti wíńdò ńgbà tó yá ọlọ́run sá ológun bá bẹ́ẹ̀ ta látẹnu ẹ̀ náà ọ á kú ìjà láàrin wọn àtológbò ó ní gbogbo ara báyìí ló ń ṣẹ̀jẹ̀ yàtọ̀ kọ́gbẹ́ ẹnu ó ní three months some three months plus ló ń lọ sí jù níjọ́ tí ń sọ̀rọ̀ yẹn inú sọ pé òun wẹ ọṣẹ kan dáàbì òun ti kú tipẹ́ àgbàlagbà yẹn tí mo wí o ọ̀nà sì gbá òun mú léjìká pé làtí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ̀ nínú ilé ìwẹ̀ sísìn wo àbẹ́ ìtòsíkò tipẹ́ ní ojú korojú àti ìsí lábẹ́ ẹ̀fá akẹ́kọ̀ọ́ súnà gbogbo àti mò ń sọ yìí a ń tẹ̀ mọ̀rú nǹkan tí ń tẹ̀lé táwọn èèyàn tí wọ́n ń pè láàbà ìdánwò tó jẹ́ bọ́ ni àkídà òjòkó bìlìtàsípà tẹ̀wá sọmọ àbáàrẹ̀ ọmọ èyí tí wọ́n fẹ́ fàyọ fún yìí ni pé àwọn èèyàn yìí àwọn ọmọ wọn ń jogún wọn wọ̀ láyà sí wọn jogún wọn àfọmọ́tọ́lọ́ bá fẹ́ ṣe ìdáyà fún gbogbo tá à ń sọ yìí tá à ń gbọ́ yìí kábìrà léèrè ìgbà wo la fẹ́ lò sí àkíkò láyé wa ikú wa làwàrà tààtì fún ilà bàbùtà òjijì ni ó ti dé òjijì ni ó dé ó dọ̀ràn fẹ́ni tó ké ó dọ̀ràn lórí ẹni tó gbọ́ tí ò ẹnu wọn bá àwa mùsùlùmí tá a ti ń ẹ̀sìn lọ́wọ́ báyìí tá a sì ti ń bímọ tá a bá ṣe tẹ́rẹ́bí tá a bá lo tẹ́rẹ́bí àlẹ́ ọ̀làd àti ní ìfà kéésì sinmi ní olè wa ọ̀làd santi rọ́bìlì káàdà orílẹ̀-èdè ti ti sìn mo fi títí omi ọlọ́run àwọn olùbúra tá a bá rí ọmọ ẹlọ́nà Islam àwọn náà pọ̀ ju skul àwọn onísùnmí mùsùlùmí bí ló pọ̀ ju ní skul àwọn náà pọ̀ ju kọ́mpìnì tí a bá ń sọ̀nkà ẹ̀yin mùsùlùmí dà tí kì í bá ti bàí ní àwùjọ yóò ti tòrò mo ti lẹ́sọ̀ náà tó jọ wọ́n báyìí lẹ́kọ̀ọ́ ní Ramadan àwọn fẹ́ ran àwùjọ kí ni àwọn fẹ́ ran àwùjọ yìí lọ́wọ́ àwọn fẹ́ kí mùsùlùmí contribute sí bá àwùjọ ṣe sọ̀rọ̀ kò sí ọ̀nà míì ilá abèlè amúlù bí màá rúkọ ọ̀nà ẹ̀ nìkan àdìkẹ́ ẹ̀sọ́ tọ́lọ̀ ń fẹ́ àdìkẹ́ tọ́lọ̀ ń fẹ́ káwọn yóò ṣe rí mi. torí pé ẹni tí ò bá lè jalè nísìn yóò rà wá tá à ń gbọ́ra wa yìí sọ pé tí ìkànnì bá tẹ̀ bọ́ sọ́wọ́ wa àmọ̀ bóyá àárẹ̀ àmọ̀ rẹ̀ ti ta lónìí àtìlé lọ mú omi tó ti sí àlè gbàyàwó yàwó àlè bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí n torí bá àárọ̀ náà ibi tí mò ń lọ nù tí n torí pé àárọ̀ náà kò sí spirit yẹn lára wa mọ́ ni ìmọ̀lẹ̀ ọlọ́run ti fọ́ ni tọ́wọ́ á kárí bẹ́ẹ̀ nǹkan tàbí kó jẹ́ pé lọ́dọ̀ maximum lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà bẹ́ẹ̀ àwọn ẹni ibi ló kù tójú ọmọ sí i tó yẹ pé ọ̀sán àtòrò ní ìsìn kò ní ìtumọ̀ mọ́ ládùúrú ìdúrọ́gà nìkan bẹ̀yìn tó yẹ pàgbófinró ni wọn àwọn ilé sábà gba máìkì lórí bí mo ń sọ yìí àní tó bá jẹ́ wípé ó rọrùn nígbà tí mo ti lẹ́tọ̀ yẹn tó bá rọrùn bí táwùjọ wà ìburú dé tó bá rọrùn kárànà wa lálùfẹ́ àmọ́ tí ó sì sí àtìbọ̀tán aburú kéńbi kéyìn ó ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ó ti lọ pé ó tó gẹ́ báyìí ò sáyé ìmọ̀ pọ̀ láì ọ̀pọ̀lọpọ̀ ó ti lọ. ìtẹ́yàn bí ń lọ Amẹ́ríkà ọ̀run ni ó lọ ìdí bí ń lọ Saudi ni ó lọ tí àwùjọ ṣe bàjẹ́ yìí dúró ń bí ma mo fẹ́ lọ bòmí olówó ń lọ tálíkà ń olówó ń lọ tálíkà ń rìn jáde torí ọ̀sán àtòrò ò ní lára langba tí wọ́n bá ń mú àwọn ọ̀daràn míì ẹ mọ̀ sọ pé sáwọn tó dáràn ni sáwọn náà wọ̀n jù báyìí lọ yìí fáàsì sáwọn náà nì ẹ mọ̀ sìgá lẹ́nu léyìn lọ́tọ̀ pé subhanallah wàlà hawla wàlà quwwata illa billah sáwọn ọ̀dọ́ tí wọ́n fọ́ ní báńkì tán sáyẹn rẹpẹtẹ ni sáwọn tó jíyàn gbé nù ẹ máa ka ọkọ wọn tí ìbá ṣe pé lẹ̀ ibo àbílákọ̀ ní yìí ló ti ṣẹlẹ̀ tí wọ́n pé bí irú ọ̀dọ̀ wa ń bí ni ẹ jẹ́ kán lìsì orúkọ wọn fún yín ọmọ sunday fún islam lọ́kọ̀ mẹ́rin aburú ńlá nìkan yìí kéde pé ká kàn sí lẹ́tọ̀ lásán ká dìde. kí ni contribution tàwa tọrọ yíyé láti kópa lára àwọn tí ò yé kí ni contribution tiwa tèmi àfáà nìkan ní í ṣe wá sí tèbójú ń tẹ lómi ìgbọ́gbọ́ yé níbi iṣẹ́ tiẹ̀ láti sọ tèbójú ń tẹ lómi láti sọ àìmọye kan ló jẹ́ pé ọ̀rọ̀ ẹnu lásán náà lè gbà kalẹ̀ nínú aburú tí òfin tí òfin dá burú mọ́ ọ̀rọ̀ ẹnu pé àwa mùsùlùmí kankan gbóhùn wa pé àwa ò fẹ́ o àsọpọ́ọ̀tì o ó parí tọ́rọ̀ yẹn bá kárí ọ̀láyọ̀ ó parí a ní ibi bíléèdì ìbílẹ̀ tàbí pàtẹ́ wa dára ó tilẹ̀ a fẹ́ o iṣẹ́ ń gbébọn yẹn kò bá ara rẹ̀ a wá tẹnu mọ́ débẹ̀ káwọn máa sọ̀fin kọ́mọ káwọn máa ṣe bí àìrí ọmọ ẹni tó fẹ́ rèyìn wọn rèun náà kò náà rẹ́ni rèun tẹ máa ń sọ̀rọ̀ pé kò bìrì ọmọ ní ìsìn ta ní òrè òun gan tó tóbi bàbá tẹ òrè bàbá bàbá tẹ náà òrè tó wà kò sì kíbo láti bẹ̀rẹ̀. Ayàwó tẹ̀lé, wà látù sọ rírí kàdákàlì náà. Wà látù sọ rírí kàdákàlì náà. Má gẹnu má gẹnu ń gbẹ̀kú gbèsè yẹn gbogbo wáàsí ìtìlùkùmọ́nù làfíìmù ń ṣe fọ́mọ rẹ̀ yìí ó ń tẹ̀lé àkídà ní ẹ̀ríkẹ́ mò ń rí fíìtì ọ̀rọ̀ ẹ gbogbo gbà mọ́ gbé ẹnu nígbèkúgbè sáwọn èèyàn máa sọ̀rọ̀ simply wisely jẹ́pọ̀ máa bá tọ́lọ́ mu náà. wàlá tamshi fil ardi maraha. wọ́n máa rìnrìn ta ló kù òòrẹ́ nìkan kan tó tẹ̀ lọ́jọ́ lórí òòrẹ́ nìkan kan kó wà ń pò òòrẹ́ nìkan kan bí ẹni tó lápọ̀nlé má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ naam. inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur. gbogbo onígbèraga ọlọ́run ò nífẹ̀ẹ́ wọn ìbéèrè tí wọn abí léèrè pé ẹni tọ́lọ́run bá yọ̀ fẹ́ẹ̀ kó lára ẹ̀ báwo la fi bọ̀ tán ìhun ṣe rí ẹ̀yin ni ẹ máa dáhùn irú rẹ̀ irú yẹn. gbogbo àyà koran látòkè délẹ̀ tọ́lọ́run bá sọ pé inna Allaha la yuhibbu ọlọ́run ò nífẹ̀ẹ́ tó wá dá pọ̀ orú àwọn èèyàn tí ń sin nǹkan yẹn ó fi hàn pé ẹni ibi ni gbogbo wọn gbogbo ẹni tó náà wà sí nífẹ̀ẹ́ ọlọ́run sì sọ ẹni tó nífẹ̀ẹ́ nu ayà mi tó parí àmì pé inú lọ́ọ̀yì kẹ́bù kalẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ báyìí ó nífẹ̀ẹ́ báyìí gbogbo tọ́lọ́run bá nífẹ̀ẹ́ nu iṣẹ́ iṣẹ́ rẹ ni gbogbo ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ nú ẹlẹ́ni ẹni rẹ ni wòlíì ọlọ́run ni gbogbo tọ́lọ́run bá nífẹ̀ẹ́ nínú iṣẹ́ iṣẹ́ ibi ni gbogbo tí ọlọ́run bá lóhùn nífẹ̀ẹ́ nínú ọ̀ràn ẹ̀dá ẹ̀dá burúkú ni wọ́n inna ìṣàrọ̀ náà sì inda Allahi sumul bukum alladina la ya'qilun ọlọ́run àwọn ẹ̀dá tó burú jù làwọn tó fi wọ́n ti di tó fi wọ́n ti fọ́ tó yẹ pé wọ́n èrí ọ̀rọ̀ ọlọ́run wọ́n èrí sí kankan wọ́n ojú ìwọ̀n ti fọ́ o ní ní ti rírí lójú gan kẹsẹ̀ pé ní ẹ̀fọ́ ní ti ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ kẹsẹ̀ tó sì yẹn di bọ̀ kò wọ kankan náà ọ̀rọ̀ náà lọ́wọ́ rẹ̀ bẹ̀rẹ̀ tàbí pé yóò wúlò fún wọn wàlá tamshi fil ardi mọ́ àti ká wàá kọ́ sí ìdáfí máṣík máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o sẹ́yìn pé ìrìn míì wọ ìrìn míì wọ níbi ìrìn gan ẹ̀sìn mẹ́ni ibi ó ń ṣẹlẹ̀ àwùjọ àbí ó ṣẹlẹ̀ ẹ máa wà á sí ń kọ̀kadà kálómi bá kọ̀kadà kọjá báyìí bí ó ṣe jókòó òun ẹ̀ẹ́dùn ọ̀fẹ́ ọmọ kọ́mọ ní sẹ́mo parọ́ ìjókòó lásán nu ló implicate ẹ o ìrìn ó sì implicate ẹlòmíì is not trained wọn train ẹ bó wa lọ sí rìn ìrìnwó ọmọ aládé bíi pé bí ó ṣe wọ sàárè lù yóò àpadà kákò kẹ́yìn náà ní kó tó wọ sàárè torí yóò ṣe kákò lórí rìn tí ìṣèkọ́ lọ́wọ́ bá dà bẹ́ẹ̀ wàlá tamshi fil ardi maraha. wà á kọ́ sí dẹ fi wà á kọ́ sí fi ìmáṣí kà rìn kọ́lọ́ ti dá o. wà á gbogbo mi sọ́wọ́ mùsíbà táwọn retí ẹni tó gbà ní là ń bẹ̀ tó bá jọmọ́ pé kéèyàn ò kígbe àwọn àbò òun yọ̀dà fún wa ń ah, gbélé o ẹgbà mí o èèyàn kankan kan múlẹ̀ ẹgbà mí o ẹgbà mí o èèyàn lásìdẹ́ǹtì ọkọ̀ ti nǹkan kan ti mú mọ́lẹ̀ ní ọkọ̀ ẹgbà mí o ẹgbà mí o ẹsẹ̀ wọn ẹsẹ̀ wọn igbá igbá kódà ìgbé pé kọ́ máa wọn ò fẹ́ wọn á pariwo aláàjì láti rí ọ lè náwó sí tẹnìkan bá ń wọ tó ń wọ ẹni tó ń fẹ́ pé òun máa náwó sí pé ẹni tí ń lọ wọn àtẹwọ́ sí pé wọ́n ń pè é ẹ mọ̀ kí gbé ọlọ́run tún sọ láyè kan tíráfù nípa ẹ mọ̀ kí gbé ẹ mọ̀ kí gbé ẹ iná lọ́ọ̀ láyé tó ń dárọ̀ nínú ẹ̀kọ́ yìí. láyé tó ń dárọ̀ nínú ẹ̀kọ́ yìí. ọlọ́run ní aburú sẹ́yìn ẹlòmíì wà mọ́nu mọ́ ẹ wá ń pariwo bá kiri torí pa aburú kan ṣe yìí kì í sàpé aburú mùsíbà o torí bílù ṣe rí lẹ́wàá tẹ̀ tiẹ̀ rántí pé kẹ̀ ẹ̀yẹ kẹ́ ẹ bẹ lọ́hùn ìgbàlẹ̀ wá ń pariwo kiri ọlọ́run lọ́wọ́ fẹ́ o ọlọ́run fẹ́ o ara ẹ̀kọ́ tí lùkọ́ náà kí n ti fi fọ́ mẹ́ ẹ̀nìyẹn inna ankara al-aswati àti ìdásọ́wọ́sọ al-hamil. inna an. أَوْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ ohun tá a kórìíra jù ní ohun kẹ́tẹ́kẹ́tẹ́ igbe táwọn èèyàn máa kéèyàn ọlọ́run wá fi wé kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run ẹ má dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ o ẹ má dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ná kéésàn anabi ọ̀sán lọ́wọ́ ọ̀sán sálà ó ọmọ tá a bí pàṣẹ ayé ẹ̀jọ̀ làbí kọ̀rọ̀ nature islam làbí bímọ àtàwọn tí òsèlú ọ̀hún lónìí náà ojú ọ̀nà bá a ti bí mùsùlùmí ti wáyé gbogbo ọmọ ti wáyé àbí tí ìbá sọ máa dáná lóko ojú ọ̀nà pé kó wá sí lọ́hùn ló gbà wáyé ìgbà tó dáyé tán lòdì yìí tẹ̀bá bọ̀ pọ̀lọpọ̀ àti èsè mùsùlùmí sọ̀rọ̀ lónìí wọn ní bọ̀tà not a muslim à ń sọ fún pé a mọ ní ó sọ pé but my dad is so so so my mom is kìnnìkan ibi tó gbà wáyé ní ìfà àti òun ìyẹn pé bóòlù òun ṣe wá yàtọ̀ èèwọ̀ à ń tọ́ ọmọ mùsùlùmí tóun náà tún ṣe ìsìláàmù mọ́ nígbà táwọn tí ìṣe mùsùlùmí ní ìfà àti ìṣẹ́ ń gbà wáyé pé ibẹ̀ ní òun nítorí ẹ̀ ní òun yẹ káwọn lè kúrò ọmọ mùsùlùmí tóun náà wàá jẹ́ mùsùlùmí mọ́ ń kọ́ pẹ̀lú ìbàdàn òjò àbí tó wà nínú ìsìláàmù bí aláìsí lọ́kùnrin àtòbìnrin pẹ̀lú ìbàdàn òde ìnàlè wàlàdà ọmọ aliwani àyìn obi bìmọ̀tá láti rọ ìlì gánà ó dàbí adaran ti arúgbó sì báyìí dọ́ọ́rìbà ti ń dara níbi ilẹ̀ tí kòkó wà ìngọ́fàlà ha akẹ́lẹ́ tó di ha tó bá ti rọ kúyè tí ò mójútó wọn ìkòkò ogbe kan lọ́jọ́ kejì yóò kan inú ẹran ogún yóò àwọn tó ń daran náà kókó lèmi wà báyìí àwọn tó ń daran ti pọ̀ ń bẹ̀. níjọ́ mi akọ́sàdé rí i pé mọ̀lú ẹ̀kan ló kù ní ugbó níbi tó ti ń daran lọ fún òun pé mọ̀lú kan ti ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti kọ̀pẹ́ wá ọpẹ́ kan àríró ẹ̀rí bíi twenty four hours gbogbo ibi tí wọ́n rìn lọ́hùn wọ́n wà rìn bẹ̀bọ̀ wọ́n sì ṣe màlúù wọn tí màlúù bá ti kó lójú òpó yẹn wọ́n wà káàkiri wọn kà wọ́n sì ṣe màálù ẹ̀yà kan nínú màálù fifty wọn ni wọ́n pẹ́ wọn tó bẹ́ẹ̀ ọ̀kan ni àti pé ṣe bọ́ọ̀mọ ni wọ́n láwọn wà fún ọ̀kan wọnú oko mi máa sọ fáwọn ọmọ pé kódà mo rọ kan màálù fún wọn wọ́n ti máa wọbẹ̀ tẹ́lẹ̀ oníkan wọ́n ti wọbẹ̀ ẹ̀mú lẹ̀ wọ́n bá mú ẹsẹ̀kẹsẹ̀ báyìí mo ní kán lọ bá àwọn agbófinró wa ìrọ̀lẹ́ àti ìkímọ́ gírídì in fact ẹni tó dára gan kọ́ lọ́wọ́ bàbá àwọn àgbà ló fún wa wọ́n sì tòmọ̀ ọdún lẹ́wọ̀n ilé wa mo jẹ́ kí wọ́n gbé dé ìgboro omi táwọn ọlọ́pàá wà mo ní mo fi fọ́n kódà àwọn ti ń béèrè yìí pé ẹ wá ti sí èló ni ẹ gbà mo ní sọ fún ọ mo sọ fún ẹ mo bá mi jíjẹ pé ẹ sọ fún ọ fún àgbòwò kankan ẹ bá ń fi fà wọ́n létí èmi mo tún fọ́n owó tí wọ́n fi wá gbé owó ọkọ̀ tó láti ìlú kan sí village mo tún fọ́n ọlọ́pàá lọ́wọ́ epo mo ní ṣùgbọ́n ẹ sọ fún wọn pé tí wọ́n bá tún dán wò ibi tá à ń sọ yìí gan tí wọ́n wọ̀ ó kèé di inú gbó inú ilé bí a ṣe wà níbí kí ilẹ̀ yìí wá fẹ̀ ká wá fẹ́ǹsì around tí ò sí ibi kankan inú ibi tá à ń gbà wọlé àwọn èèyàn gangan náà náà àbàmọ́ olùgbà wọlé mo ti yìn tí wọ́n á burú jù kí mo fẹ́ pàrọ̀ mẹ́ni pé kí á sí àwọn ti lépa mọ̀ lọ́yọ̀ kan wá ògèdègbè mọ̀ díẹ̀ ló fi ga ju tébùlì lọ ńgbà táwọn adarun tọ́mọ èèyàn ò mójútó ẹbí ẹnìkan ṣoṣo ní bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ tàbí ti wá àti látò ní mo sọ níbẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yìí ọmọ ẹ̀ ọ̀kan ní tèmi ibi kọ́lá àdìkùnmọ́nù ní ibú nìdí kì í sọ pé lè àdìná yìí kì í sọ pé fún àwọn kí ngbà tí ń bá àwọn children àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ tí ń bá ọmọ rẹ̀ ọmọ kan wá sí ìtò gbogbo ayé tá a wà yìí lò pèlè tàbí ọmọ ẹ̀ ọ̀kan tí wọ́n bá sọ̀rọ̀ yìí sáàlù kan ti gbèjáde àti wọn kó tiẹ̀ sọ̀kalẹ̀ náà kúrò àwọn ẹ̀ka wọn àwọn onídàbà mójútó dábàá ẹ̀ ọ̀kan sẹ́yọ̀ kan nínú ní ogun tàbú àwọn mẹ́ta kan tọ́lọ̀ ń padà foríjì wọ́n sá àdẹ́bí ti bẹ̀ láyé sallallahu alaihi wa sallam bẹni tó àtúntà ọba ọlọ́run sọ pé òun sọ òun foríjì wà sí sàlámàtì lẹ́bìínà kúlìfù ìbẹ̀rẹ̀ ayé àwọn wàhálà kínní wàhálà àti àwọn mẹ́ta kan wọ́n ẹ bá wò tafsir ẹ wo àwọn bíi thirty àbí thirty something thousand ló da ogun Tabuk pẹ̀lú ànábì sọlọ́dọ̀ sọ́là ọlọ́run wá ń sọ̀rọ̀ àwọn mẹ́ta kan wá sọ àyàkálẹ̀ nítorí wọn pé wọ́n dọ́gbọ́n dọ̀jì ara wọn Mọ̀dínà wa gbóná mọ́ wọn torí pé wọ́n mọ̀ ọ́n mọ̀ kọ́sọ́ lọ́wọ́ wọ́n á padà sọ́dọ̀ ànábì mọ́ túbà. wọ́n bọ́ kọ́tà lẹ́yìn àǹfùsùkù. wọ́n bọ́ kọ́tà lẹ́yìn àǹfùsùkù ìfòró bá wọn látọ̀dọ̀ ọlọ́run وظنوا أن لا ملجأ من الله إلا إليه wọ́n wá rí i pé ńlá máa ń jẹ́ àmínà lọ ilẹ̀ wọ́n á lè bọ́mọ́ lọ́n lọ́wọ́ àti ká padà fọ́dọ̀ lọ́n náà ni. mọ̀tàbà wọ́ọ̀rù aláìhìm ní àtú. ọlọ́run wá gba tuntun bá wọn ọlọ́run ṣàánú wọn torí kí wọ́n lè tún wọ́n tètè ronú pé wàdà wọ́n mọ̀ padà wò dé láì jẹ́ pé wọ́n ń torí Inna Allaha tawwabur rahim. torí pé lọ́wọ́ bá ti máa ń bá ti tún máa kẹ́yìn lẹ́yìn bá kí ló fà ọlọ́run tún sọ̀rọ̀ kò sọ pé wò àwọn mẹ́ta ẹgbẹ́ mọ́ ẹgbàgbé àwọn àwọn àwọn ọ̀làwà ìrántí wọn tún kí làwa wá ń wò sí à ń wò pa àbímọ mẹ́fà ìdí kan ló ṣòfò láàáwó làwàlà fún wa sáré náà dìgbà. àwọn èèyàn nílẹ̀ Yorùbá lónìí ní ńlá ní ńlá ní ńlá Ọ̀yọ́ ni Kwara ni kinní kan ni ẹ máa wo bí wọ́n ṣe bímọ sínú Islam tí wọ́n ti lọ́mọ kankan ní Islam mọ́ túnú kí wọ́n fẹ́ ní tí èsè mùsùlùmí àbí kí wọ́n fẹ́ àbí káwọn gan mọ́ jẹ́ mùsùlùmí tí ń ṣe Islam bí aláìsí àti rẹ́ nìkan tọ́mọ rẹ̀ ká kan òṣẹ́kù ní ìsìlámù mọ́ àwùjọ tá a ti ń bára wa sọ̀rọ̀ pé ká ṣe jẹ́rẹ́ bí ẹ̀sìn làwọn láàrin ká rí ọmọ bẹ̀rẹ̀ látòrí àkúndà làwọn kan bímọ sí ọmọ ọ̀n lọ́mọ ẹ̀yọ̀ kan ní ìsìlámù mọ́ tá bá wọn ń sọ àwọn mùsùlùmí lónìí ní àwọn tó wà nípò wọn ń pe àwọn náà wọn dákọ wọn. kúlùkùn rọ ẹ̀yìn wa kúlùkùn mọ̀ sínú àrọ̀ yẹn àdìsí náà bẹ́ẹ̀ látòrí wípé fàlì ìmáàmù rọ́ọ̀ín ẹni tá a fún ní ìkọ́sọ́ ni ìmáàmù á sì délé rẹ̀ wà rọ́jò rọ́ọ̀ín fi hàn bẹ́ẹ̀ náà lọkùnrin nípa ara ayé ẹ̀ bẹ́ẹ̀ náà ni wàlímọ́rọ̀ àtù obìnrin ìbẹ́ ti fẹ́ òjìyà nílé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ̀lùfáàdì ọmọ ọ̀tọ̀ ọmọ ọ̀dọ̀ ìmáàlì sẹ̀yìdì nínú dúkìá ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ah, wàrọ́jùlù rọ́ọ̀ín

nígbà tó lọ́wọ́ sọ pé a bí ọkùnrin lè nípa ara ilé ọmọ wà ń bẹ̀rẹ̀ wọn sì ní sí fáìlì lè kan débi ọmọ ní ọgbẹ̀rẹ̀ fi àmọ́ torí pé ńgbà bó ṣe láyé tán gbogbo ẹ̀mí ẹ̀sẹ̀ ìbùtú ọlọ́run fún lọ́mọ níjọba ẹ̀rẹ̀ kámọ̀ wò ní sí fáìlì débi ọmọ ló fi jẹ́ pé bàbá ń gùn lẹ́mí láyé ká máa tọrọ gígùn lẹ́mí lórí dáadáa sí i gígùn lẹ́mí láyé ọlọ́run sí aburú ńlá ni yóò máa pọ̀ ni tí yẹn bá gùn lẹ́mí yóò máa rí tí yẹn bá gùn lẹ́mí yóò bímọ tó bá gùn lẹ́mí ó lè lówó tó bá gùn lẹ́nu ó lè nípò tó bá gùn lẹ́nu yóò já pàtẹ gbogbo nǹkan tá a pè tó bó ṣe jẹ́ oore tó láyé wò òun náà tó ní nǹkan ṣe pẹ̀lú ọjọ́ gbẹ̀lá nìkìyà mi níbi dáadáa ń gbà mí ìran sórí ibú ń bẹ̀ pé orí ibú ń kó lè pọ̀ ẹja kò ní kó dáadáa ẹja sábì sọ̀gá ẹja bìbí gọ́vnà I don't I don't congratulate any politician it has been my policy kóra kó jọ ọmọ ìyá mi mo máa ń sọ fún bọ́dà mi tí mo tẹ̀lé mo ní i don't congratulate them títí tí wọ́n fi parí nítorí ọmọ yẹn bá ń sọ ń pa wọn lè nínú ọmọ àwọn sọ ń gbà yẹn tọ́mọ yẹn bá ń sépèlé wọn mo lè má sépèlé o àmọ́ níbẹ̀rẹ̀ i don't tell them congratulations ó dìpẹ́ǹd lórí nǹkan tí wọ́n bá ṣe títí lónìí àìmọye ààrẹ ọmọ nàìjíríà ń gbé sí pèlè lónìí àìmọye mínísítà ọmọ nàìjíríà ń gbé sí pèlè kò rẹ̀ síbẹ̀ mọ́ òmí ò ń bẹ láyé òmí ò sí láyé nu wọn wọ́n sì ń ṣàdúrà pẹ̀lú mi tí ò sí bẹ̀ mọ́ àfáà mi tí mo rì fáà sílẹ̀ kan wọ́n tún dá ní wákà wọ́n ní àwọn wọ́n tẹ̀ máa ń ròyìn àwọn ẹni téèyàn bá ti kú báyìí náà bá ti wá ṣe rẹ́kọ́ọ̀dù kan wọ́n wá sọ̀rọ̀ ẹni yẹn wọ́n wá sọ gbogbo dáadáa rẹ̀ àti dáadáa gbogbo dáadáa fágbáyé ṣe àwọn kan wá bí wọ́n lè rè ní kristo bèbí pé èyí sọ̀rọ̀ àwọn alàyè tọ́ ìpẹ́ni orí ń pọ̀ nù wọn wọ́n ní bẹ́ẹ̀ ni torí ìmọ̀ ibi tí ó bàjá mo ti pọ́ǹtì ẹ̀mú látijọ́ náà over thirty years ago wọ́n ní mi ìmọ̀ ibi tí ó bàjá tí má ti wá ṣe rẹ́kọ́ọ̀dù tó wá bàjá ti di fọmọ aráyé gbé sépè padà sẹ́mi lórí rẹ́kọ́ọ̀dù kókó ní àwọn tó rà torí ẹ̀ lèmi fi sọ̀rọ̀ àlàyé òkú tó bá ṣàfihàn lèmi máa sọ̀rọ̀ ẹ̀ pé ẹ wo ti ẹ̀kọ́ fẹ́ fi kọ́ ṣe o so èèyàn kan dépò ńlá kan ó jọba ìlú ó jẹ ìmọ̀ọ́mù ìlú ó jẹ kinní kan ó jẹ kọmíṣánná ó jẹ mínísítà kò túmọ̀ sí oríire o àbí tó bá ṣiṣẹ́ oríire mẹ́ tóbi dórí ààrẹ àwọn kan tí abẹ́ tírénì ọmọ fún nìyẹn tá a fẹ́ ká gbọ́yé ọmọ kan ẹnìkan sọ fún mi pé ọ̀rọ̀ tí mò ń sọ iná yóò ti lé ní yóò ti tó twenty years ó nígbà tó ń gbọ́ lẹ́nu ọmọ primary four pé tó ń bá lè jẹ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó kó jẹ tó ṣe pé ọmọ primary four àwọn sínú ọ̀wà ní kéwù nígbà náà lọ ló sọ̀rọ̀ yẹn olóhùn wa mi pé ẹ ọmọ primary four ẹ twenty years ìsìn tó fi bàjẹ́ tó báyìí ni ọ̀rẹ́ mi kan sábà oúnjẹ kan tí ìyá kan ti ń fọ ọmọ ọmọ primary three ti ń fọ aṣọ skul rẹ̀ tó bá ìka èèyàn nínú nínú aṣọ lápò ìka wọ́n ní it is uncle that gave me teacher mi jẹ́ bẹ́ẹ̀ lọ́kùnrin kà àwọn ọmọ ọmọ yẹn wọ́n bẹ́ẹ̀. ìjọba gba ilé ẹ̀kọ́ lọ lọ́ba lọ fẹ́ẹ́ di máa sà ó ní ẹni tí sọ̀rọ̀ ẹ̀fọ́ mi sọ pé ẹni máa sà sọ pé mo ọmọ ẹ̀kọ́ ní sọ nǹkan méjì ní àkọ́kọ́ ẹ̀ mọ ọmọ yín kò ń sùn yìí ẹlẹ́ẹ̀kejì ẹ̀ má jẹ́ kọ́rọ̀ yìí kọjá èmi àtẹ̀yìn káà náà mọ̀ bá orí fa tó tá a bá fa gbòòrò yóò gbòòrò fa gbó tẹ́ bá ti mọ ọmọ yín kò ní ibi tí a tó táwọn bá fà àwọn rẹ̀ tó fọmọ yìí níka o ó di méjì lábá kan wá ṣàbẹ̀wò wa níwò ọmọ kan síìkì àtọ́fẹ́ kò ní ẹgbẹ́ òkùnkùn ni kò tí wọ́n kan bí fifteen to fourteen years ni ọmọ dss òun ló bá sàtìdá rẹ̀ ó ní àwọn ẹgbẹ́ kan táwọn ń ṣe ló ti sóhun wọn ṣẹ́kùn lọ lábáyẹn wá ń dilé rèbèrè ti dóbi pé lábáwọn ka àdìkárù láti wà ní òṣìṣẹ́ rúùmù àbáwà kan wọ́n sì ń ka àdìkárù fọmọ yẹn láà ọmọ yẹn wá sọ̀rọ̀ kan tó jọ mí lójú ó láàmìrò àwọn ọmọ ọdún mẹ́fà ni nínú ẹgbẹ́ ẹgbẹ́ ti àwọn ẹlẹ́rìí kankan yẹn ọlọ́mọ ọdún mẹ́fà ni ó lóun ló sì lágbára jù àwọn àdìkárù karùkí àfọmọ yẹn láà wọ́n ní kó tún lọ kó tún padà wá nígbà tó bá yá àwọn ọmọ tí mùsùlùmí bínú ọ̀kan ọmọbìnrin ní ní Kwara State mo mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ sí ni wọ́n fi sẹ́yìn ọ̀rọ̀ tí mo mọ̀ sí ni òun náà fẹ́ kó ohun ẹgbẹ́ òkùnkùn náà ni kì í ṣẹgbẹ́ òkùnkùn tàwọn oníbọn ẹgbẹ́ òkùnkùn tàjẹ́ bí emèrè tó wáá pé òní lọ tó wàá sì lọ àgbà nǹkan báyìí èrò kan ìbọn náà wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀ ọmọ ẹ̀ wá ń sọ pé dáná àwọn gbà ní o dáná àwọn gbà ní o wọ́n gbé owó ìjọ tún fẹ́ gbà yìí náà ẹ̀bọ náà tún lòun náà ọmọ yẹn lànà bóyá yóò tẹ̀ ti bímọ sábà ìgbẹ́ lọ́rọ́ tí mo sọ náà ti fẹ́ díẹ̀ o ti máa rí o ti bọ́nu wọn gbogbo àwọn aspect pátápátá làwọn ọmọ dàbí àwọn abẹ́sẹ̀ pèpè tó jẹ́ ti súnà ó yẹ ká pọ̀ jù báyìí tó yẹ pé ẹ̀kan péré la bá kéde ó yẹ ká pọ̀ jù báyìí ó yẹ kíta yẹn náà kó mọ́ gbà yẹn ẹ máa wá wọ àwọn ìpèpè míì bóun ṣe máa ń kún ẹni tí ń lọ yóò fìdí tí ń lọ lẹ̀ yóò padà sí yóò dúró náà ní parí ìdí wọn àwùjọ tá a wà náà ní tó gbájọ ń rí kéèyàn kan máa ń lọ ní ìsìn kó kàn sàdédé bá pàṣọ pàdé ní ní ọjà gbó yóò sọ ibi tí lọ dídọ́ mi ni ẹ kúkú mọ̀ láì pèsè ẹ wá pèpè sí súnà fóṣù mẹ́ta lórí rédíò ẹ wá wo ọjọ́ bá ti wá sínú bọ́tà àti kálẹ̀ fún náà alukoran ẹni tí ó là ó là bẹ́ẹ̀ náà sẹ́ni tó fẹ́ pọ́ sí ló fẹ́ parun yóò ṣẹ̀ṣà parun. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ bọ́tà mo fẹ́ lọ síbi àwọn kankan bí àbátẹ àwálẹ̀ kankan àmẹ̀nu bàyí tó bá pọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi àwọn kásọ pé bíi communicate kí la fẹ́ fàyọ̀ gan yóò fẹ́ fàyọ̀ gan níbi àwọn kàtà àjókòó sí i kí tó máa fa àwọn ọ̀rọ̀ yíyọ tábàárẹ̀ tí ọlọ́run sàmì lóbi pé àwọn prógámù wa ká máa fídíò ẹ̀ ká sì máa transmit ẹ̀ ní rédíò ìbájẹ́ rédíò àbí tẹlifíṣàn ara ojú ọ̀nà jihad ni àwọn bàbá kan wà kọ́lọ̀ máa sàlékún dáadáa wọn mo ṣe kótóbà kan jọ kan yọ wá ibi táwọn sì ti máa ń wá ọ̀nà díì báyìí wá ní á ah, wọ́n ní àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ àwọn òkodoro ọ̀rọ̀ táwọn ń gbọ́ yìí tó jẹ́ pé atẹ́gùn láti ń sọ sí ìmọ̀ ń bà wọn nú jẹ́ tó yẹ pé ẹni tó gbọ́ gan tó àtẹ́ǹdẹ̀ kútúbà nínú ọgọ́rùn-ún èèyàn bóyá bóyá lẹ́wọ̀ èèyàn ogún ó lò nínú ẹni tó gbọ́ gan bóòlù ọ̀rọ̀ yóò sì máa wà rẹ̀kọ́dẹ̀ for life tó yóò sàǹfààní fẹ́lò ní ìdí òtí ẹ̀ kódà tí òbẹ̀ tó sọ láyé wọ́n á máa ń sàdúrà fún bàbá yìí mo wá sọ fáwọn èèyàn kan tí wọ́n máa ń sọ pé mo ti fìlú lẹ̀ mo ti fògúnmọ̀ sọ́lẹ̀ mo ní ìfògúnmọ̀ sọ́lẹ̀ tí bá ṣe pé oko àwọn èèyàn kódà àwọn èèyàn lòmí ò gbà pé mo sì wà lóògùn ọ̀sọ́ báyìí èkó ni wọ́n sọ àrìn sáàtù wà lẹ́kọ̀ọ́ ní ìsílẹ̀ èkó èkó tí mo ń lọ ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ṣé pé nínú ẹ̀ẹ̀mejì náà ìjùmọ̀ àná èkó lẹ́yìn ìtún lọ tànẹ́nà yìí sì ṣe kútùbà méjì ní náírà kàtàkì tó tún lọ kẹkọ ń padà títẹ̀ ń lọ ayẹkẹ́ máa fi mí sì sí wọ́n á sọ fún wọn jọ kan mo ní gbogbo prógámù tó ń lọ ní mọ́ọ̀kì tá a ní lẹ́kọ̀ọ́ látọ̀dún wọn ti kọ́ mọ́ọ̀kì yẹn kò sí nǹkan kan tó wà rẹ̀kọ́dẹ̀ at least bóyá bí ọjọ́ méjì la lè yọ ọ́nú ọ̀sẹ̀ táwọn àfa ìdí lọ bẹ̀ bóyá maybe from Lagos from Ògbómọ̀ṣọ́ from Ìwó from àtàwọn àyè wọ́n sì ń rìkọ́dù gbogbo ẹ̀ tó pé táwa ní òbá sí láyé mọ́ táyọ̀ sì ti parẹ́ wọ́n rẹ̀ yíyá sọ̀kan rẹ́kọ́dù yẹn wà lẹ̀ mo láwọn èèyàn ò mọ̀ wípé ó kúnnù nǹkan tí ẹ̀mí tèmi náà ti rọ̀ mọ́ bẹ́ẹ̀ wọn ò mọ̀ ẹ̀yin ẹ lọ ra ẹni tó bá mọ̀ ń gbọ́ bàrísà dáadáa ẹ lọ béèrè ẹ lọ béèrè nígbà tí ó wà láyé gan orin tó ń orin kejì àbí kẹta tó kọ àwo kẹta tó ṣe ẹ lọ béèrè ọ̀rọ̀ tí ń ta bàrísà tí ń ta owó kíá ni wọ́n yọ fún yín tí ó wàá gbàdé ìgbà ní last week ní barista rí níta wo yẹn ẹ wá wo yẹ ẹ lọ bẹ̀rẹ̀ tí arúnà sọ̀la ẹ lọ bẹ̀rẹ̀ tí rájẹ́ owó ní kókó ẹ lọ bẹ̀rẹ̀ tí ẹ lórúkọ ẹ epo àkàrà tí ò sì ní igẹ tí ó kílẹ̀ àdébí pé lánàá nígbà tó fẹ́ lánàá ni wọ́n kọ́ ẹ lọ mọ àwọn àti tẹwàá wá tọ́mọ̀ kan tẹ̀ lè gbọ́ tí ò bá gbọ́ lẹ́nu bàbá ẹ̀ tó ń gbọ́ lẹ́nu ara ẹ̀ mo là ti fẹ́ rí àwa tá a jókòó yìí nìsín àwa nìkan kọ́ lẹ́kọ́ ọ̀rọ̀ yìí ó jẹ́ tiwa kì í sọ̀rọ̀ wa nìkan ọ̀rọ̀ àwùjọ ọ̀rọ̀ society ni tó bá work fine yóò ṣe àǹfààní yóò ṣe àǹfààní tó ga fún gbogbo orílẹ̀-èdè táwa yìí tọ́yìn ọba gbọ́ yé kò wá sọ̀rọ̀ kankan ní Islam tó jẹ́ àtàdànù tá a lè sọ tí òun tí òun ní ṣàǹfààní fún wa kò sí ní ọ̀rọ̀ Islam ní mẹ́sẹ̀gì Ọlọ́run sùhánù ọ̀tàwọn àti tànàbí sọlọ́lọ́wọ́ àlẹ́ ọ̀sán náà so báwọn yẹn àlẹ́ ọ̀sán náà wọ́n ní palẹ̀ ìbálẹ̀ ju ṣáìrò ní kùmìlẹ̀ rọ́ì ẹni tó wá ní tó wà ní jókòó yìí kó sọ fẹ́ni tí ò wá ọ̀rúbà mùbá làgì àmì ọ̀sá mọ́rọ̀ sìlámù dé sí ìgbọ́ yìí amínà sáàmì oníkùn wá tètè jèrè ẹ̀gbẹ́ tó wá gbọ́ lọ. a spread messages gbogbo ọ̀nà tí yẹn bá lè spread message Islam òní ká máa gbà sí. rẹ́kọ̀dù tí mò sọ pé wọ́n níyẹn millions ló ń bá jáde tẹlifíṣàn wà ń bẹ rédíò wà ń bẹ kí sẹ́ẹ̀tẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ kan tó bọ́ọ̀nù ẹ̀ ẹ wo èèyàn tí ń lọ tí ń lọ bẹ̀ lọ́sẹ̀ ọmọ ìyá mi kan ṣe masters ní wọ́n ṣe parí masters ní ìlú kan ní Saudi sí ni every Wednesday ló máa ń lọ torí pé wà ń lọ ìlú débà tó ti bẹ̀rẹ̀ padà tó bá tún ti lọ Wednesday yẹn tó ti sófo tó bá tún ti dé ó ti bẹ̀rẹ̀ ẹni tó ń wà létí mi every Wednesday báyìí ẹni tí ń lọ every Thursday wà mẹ́ every Tuesday wà mẹ́ every Monday wà mẹ́ pẹ̀lú kámẹ́rà àti cd so ká san mẹ́sẹ̀gì islam kalẹ̀ ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn o ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn bá a bá ń sọ̀rọ̀ lórí rédíò lápèjúwe ẹ wo ká sọ pé rédíò yẹn ò ju Ọ̀yọ́ state lọ ẹ wo iye mílíọ̀nù tẹ̀lé tá bá sọ̀rọ̀ yẹn ọ̀dà tí o gbọ́ Ọ̀yọ́ state bá jẹ́ five million ẹ sọ fún àwọn two million bc wọn gbọ́ rédíò ẹ fi tiri ọ àbíkẹ́ ẹ ti ní half half ẹ ti ò jáde gbogbo táwọn èèyàn bá yà láburú bó tún tún sọ ọ̀rọ̀ ló pilẹ̀ o gbogbo tí wọ́n bá sì yà ní dáadáa ọ̀rọ̀ ló pilẹ̀ ṣé ẹ̀mọ iye yẹn tó fi gbà Islam lórí kó ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn afáwà kọ̀ọ̀kan lórí kéfẹ́ afáwà ní ìsàlù àjẹ́ ni wọ́n pè mí wọ́n sọ fún mi ní ọ̀tàn yín pé àwọn parí lẹ́tọ̀ kan rédíò program àwọn tó pè tí ẹ̀sẹ̀ mùsùlùmí tó mẹ́ta pé àkòrí ilé àfiṣe àmọ̀ pé ní Islam torí nìyẹn àmọ̀ pé kinní kan ẹlòmíì fẹ́ sọ pé mo ti gbà Islam báyìí That is the message. So mo fẹ́ fìyẹn kàn táwájú ni wọ́n bẹ nù pé nǹkan tá a lè máa ṣiṣẹ́ tọ̀ tá a bá ti lágbára lónìí ẹ jẹ́ ká fi sọ́kàn kí tá a bá sọ̀rọ̀ bá fún aláǹfààní ẹ̀ kó mọ̀ jọ náà kan gan ìgbà tí mo sá ara mi ẹ kó máa rà mí lóògùn sọ yìí sọ́kàn wọn ní àná ni wọ́n sọ níbi ẹ̀ ẹ̀ ń gbé Ògbómọ̀ṣọ́ lẹ́yìn kọ́dọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mọ́rú pé kò sí rédíò kan tí wọn ò kárí lẹ̀ Yorùbá yìí ká tó wá máa sọ̀rọ̀ tẹlifíṣàn ká tó máa sọ̀rọ̀ pé a máa tẹ̀wé sars àtàdìdì àwọn yáwọ́ níbi kí wọ́n kọ nǹkan kan translate kan sí Yorùbá nígbà tí wọ́n ti rẹ̀ ní oṣù ẹ̀fẹ́ lọ́tọ́ lọ́wọ́ máa sára rẹ̀ mi ọlọ́run máa ń táwọn ọkọ̀ dára mi ń tẹ̀ jáde jẹ́ pé ká sọ bí wọ́n ti wọ́n tẹ̀ jáde fún yorùbá tí ó kà àlẹ́ ìbá nàbí ti máa kírun ìdán àti tó túmọ̀ sínú islam gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wọ́n kọ́. àràmì ń tẹ̀ títẹ̀wé wà ń bẹ̀ rédíò wà ń bẹ̀ tẹlifíṣàn wà ń bẹ̀ wà á sì gbèríko wà ń bẹ̀. ẹ ẹ mà àwọn oko kan bí bá gbẹ́màkì fún yín nísìn ẹ lè ṣàlàyé kéékèèké ẹni tẹ́ jọmọ ìlú oko kan tí ò sínú sùn níbẹ̀ rárá. ní gbèríko wà yìí tí bàbá mọ̀gá kan níbi oko kan tá a fẹ́ ti táyà lọ́tọ̀ ó ní èmi nìkan àbọ̀mọ̀ mi náà ní mùsùlùmí gbogbo tó kò sí ìsìláàmù mọ́ ó lé mi náà ọlọ́run sì mú mi dúró nítorí wọ́n jẹ́ gbádùn nílùú tí èsè díẹ̀ tó fi tọ́jú ńlá méjì ló wà mẹ́rin atúlọ̀lú mi náà tó tún rí bẹ́ẹ̀ láwọn abúléko abúléko ọ̀pọ̀lọpọ̀ láwọn sùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wà ń sùn yẹn àkọ́mọ mùsùlùmí kò tẹ́lẹ̀ kẹ̀kẹ́ ń sùn lánàá mọ́ lójú ayé ìyẹn àtẹ̀yìn a sì lówó anímọ̀ tá a lè fi ṣe náà. ẹ̀sìn máa ń gbàgbé pé nínú wọn àti sani sílù mọ́rùn ti bẹ̀rẹ̀ tá a ti kà nínú Kùránì lẹ́ẹ̀kan ó ní wọ́n mọ̀ mi ṣe dáadáa o dáadáa tí mò ń wí yẹn tó bá kéré bíi sí ìdíjẹ́yìn ò lè fojú rí ọwọ́ wà lábẹ́ àpáta àbó wọlé lọ àbó wà lókè nítorí ọmọ adáná ò lè dé ìyá sì ní àlọ́ ó dèrè ẹ̀ o. ya bunayya innaha in تك مثقال حبة من خردل إن تك مثقال حبة من خردل فتكن في صخرة فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير ayé àwọn parí ti pé ní ọlọ́ọ̀lá sí fún kọ́dé aláàánú ni ọlọ́run kọ́bí ó sì mọ ti gbogbo wa sí. alákọ̀ọ́kọ́ nínú àwọn sọ́márì àwọn sókísókí tá a mú jáde tàlímù àkébìlì nọ́tìfọ̀dì ẹni mọ̀ sí láìlá ìlọ́lọ́ ẹ jẹ́ kàn máa yín gbàgbọ́ lè láìlá ìlọ́lọ́ bá ti kékeré wọ́n ti wá dàgbà ní ìdíwọ̀n gbọ́ yé wọ́n ti kọjá ìdíwọ̀n lè gbọ́ yé náà ẹ jẹ́ àkìrí ẹ̀ka yìí fún wọn láti gbàgbọ́ yìí láàyè láàyè wa tó bá jẹ́ kó yá wa náà yóò sì mọ̀ yé wa látara pé à ń wá sí ìdánilẹ́kọ̀ọ́ báyìí sáwọn fẹ́ lòmí ò pọ̀ wá sí tí òde kó bá wa jókòó tó sàǹfààní fún tó bá ní rẹ́kọ̀dì ẹlẹ́ẹ̀kejì gọ́ọ̀sù mahabatullah ta'ala wal iman fi qalbi alwalad li an Allah ta'ala wal khaliq wal raziq ẹ̀sùn ìfẹ́ ọlọ́run tọmọ lọ́kàn. mo máa sábà sọ fún ọmọ mi wọ́n á pé a ní ìgbésí ní báyìí wọ́n ní ẹ máa bẹ̀ lọ́wọ́ ẹ máa bẹ̀ lọ́wọ́ ẹ máa sọ fọ́lọ́ ẹ máa bẹ̀ lọ́wọ́ fọ́lọ́wọ́ sàánú. torí pé pàṣẹ sàn yẹn bá dé sábà sàǹfààní ẹ̀ ló ń bí ọlọ́run ti sàánú. torí òní àyẹ̀wò dá òun ló ní remote control wà lọ́wọ́ ká sì fi ọlọ́run sí tí yẹn bá rí ìfẹ́ kó kọ̀pẹ́ fọlọ́run tó bá rí ìlera kó kọ̀pẹ́ fọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta tàlíbù náà ọ̀làjà ẹ̀yẹ sálọ lọ òun náà dàpọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ máa bẹ lọ́run ẹ máa tírèlì àwọn ọmọ kí wọ́n máa bẹ ọlọ́run kí wọ́n máa bẹ ọlọ́run àwọn kan tó bá yẹ ká ṣe tí yẹn fi máa sọ ọmọ ọlọ́run ẹ jẹ́ kí wọ́n máa ṣe nígbà tó bá ká ṣe wòlúù kí wọ́n ṣe wòlúù ó yẹ ká ṣe náfìlà ẹ sọ fún wọn ó yẹ kí wọ́n ka koran ẹ sọ fún wọn kẹ́lẹ́ fún ọmọ pé àánú ọlọ́run máa fi lè báyìí ẹlẹ́ẹ̀kẹrin tàbír làwùláàdì mínà ń kó wàsáàdì wà láàrin wàsálàmù ìbàdì ẹ má jẹ́ káwọn ọmọ yín ṣe kékeré sọ́dọ̀ kẹ́ má sálà ìmọ̀re kódà bọ́lá wọn bá ti ṣe kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ fún wọn ẹ má sì jẹ́ kí wọ́n jẹ́ lẹ́tẹ̀ ìbú elépè ẹ má gbà lẹ́nu wọn o torí pé yóò padà sí rẹ o bí àwọn èèyàn tí ọ̀rọ̀ iná òun ìgbé lórí tẹ́ máa ń ṣépè léra wọn nígbà táyé sínú àti ní ìnira ayé bá dé wà ní bí ó bá ti rí kórì ìgbádùn wọn lòún rí bẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ̀ ń ti fún láǹfààní àti tọrọ bó ti fẹ́ kórì kò ní rántí bóun ti fẹ́ kórì yóò ní bó bá ti fẹ́ kórì kórì ara ẹ̀ ní ṣépè lé wọn nígbà tí ó gbọ́dọ̀ lọ́rùn láyé ẹlẹ́ẹ̀karùn-ún tàbí wàlá tábì òmì dúni láà máa là yàn fáwọ̀kọ̀ wàlá ẹ̀ lóró fa in fa alisa fa iná ka ìdá mìíràn sọ̀rọ̀ bí káwọn ọmọ wọn jẹ́ nìkan tó mọ̀ pé kankan mí ọ̀pọ̀lọpọ̀ ọgbà lónìí àníjọ́ tí mo rí òbí kan mo sọ ìjà lágbàgbé tí ó sọ pé kí wọ́n á dákun kò mọ̀ mí rí èmi náà mọ̀ rí mo náà bá búra mo fi jẹ́ kan sọ náà bá ọ̀rọ̀ tó wáyé sọ òun náà ní gbogbo ẹni àyàtọ́ pé nígbà tí mo wá sáyẹn sí lórí pé kí ọmọ ọmọ rẹ̀ ọmọ ń sọ̀rọ̀ yẹn ní sọ fún ìyá rẹ̀ kí ìyá ẹ̀ wà ní ìyá náà ẹnu ń kọ nígbà tí wà sọ̀rọ̀ yẹn ọlọ́mọ mi kò tún sọ tún o mo gbọ́ ni o ní ìtẹ́tẹ́ bá ṣe ọmọ rẹ̀ yá. àfáǹtì rọ́bì ní káàbà ìǹtẹ́mi sì máa ń gbọ́ tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn òbí mi pé ẹ̀dá kan bá a bẹ̀ náà lórí àwọn ọmọ yìí ìtí mò ń gbọ́ pé ṣe ò dáa kò tẹ́ni lọ́rùn mo wá rọ́bì kan pé kéènì o ṣiṣẹ́ fọmọ òun kọ́wọ́ rẹ̀ rẹ̀ máa yá torí àwọn ọmọ ìyàwó ìyàwó mi náà àwọn ìlàwọ̀ làkọ̀ wọ́n ìfẹ̀ yà mo bá lẹ́kṣọ̀ yá yẹn mo sáré yẹn náà ọmọ ìyá kan lè mọ̀ fọmọ òun kówó látàǹtẹ̀ lẹ́lẹ́ni kó lọ ẹ bá ń bẹ lọ́hùn fún ọmọ rẹ̀ ṣe ní àwùjọ tá a wà yìí ọ̀rọ̀ tí yóò pẹ́ bí mo bá yín sọ o ẹ dákun ẹ̀jẹ̀ gbogbo tó bá gbà yahoo yahoo tá à ń sọ yẹn kò wá tún jẹ́ yahoo yahoo lásán gbogbo tó bá gbà náà wá fi kún ní ìsìn sábà lórí ọ̀rẹ́ wọn tó súnmọ́ wọn wọ́n lè yọ̀ àti gbogbo ọ̀rẹ́ ní ó wá wà bẹ́ẹ̀ lọ nationally, internationally mo tún rí ní ẹjọ́ tí mo tẹ̀ kọ́kọ́ gbúrò tó jọ bẹ́ẹ̀ Saudi wàláhì àti àmọ́ ọmọ Nàìjíríà náà ni o tọ́nà ọlọ́pàá mú nígboro wọ́n sì tírèsì ẹ̀ débi tó ń gbé ìgbà yẹn ike ike la máa gbọ́ èmi ọmọ sáńpẹ̀ ní ike nínú ilé kẹta àti jẹun wọ́n ní wọ́n ń wọ́ke nígbà tí ọlọ́pàá dé ilé tí ń gbé wọn sẹ́ni kankan kù àbọ̀bìnrin kan tí ń bẹ̀ wọ́n ti ń kúnlẹ̀ obìnrin náà ní sọ fún mi tí ń bẹ̀ wọ́n ti ń kúnlẹ̀ pé mo ti di rúlẹ̀ tẹ́lẹ̀ ó sì ti di báàgì lẹ̀ òun fẹ́ lọ nàìjíríà tẹ́lẹ̀ ó ti di àwọn báàgì kan máa lọ bóyá ọ̀la àbí bóyá ọ̀la sá ní lọ nàìjíríà lọ́lọ́pàá òfin ìkọ́sẹ̀ àwọn kan tí wọ́n ti ń múra pé á dúró dàsìkò hajj nípa múra ti dìrù tí onílé ń sọ fún wọn yìí pé ẹ má lọ ṣe sọ láti jàmọ́ àmọ́ o kò sí tọ́lápá ìdé bí o wọ́n sì gbà káwọn òní ṣe sọ láti jàmọ́ àmọ́ wọ́n sì jókòó lulẹ̀ wọ̀lá ìjọ náà wọ́n ti pọ̀ tó wọn. nígbà tán tó ìṣẹ̀mí ẹ̀ débi ilé tí ń dé ajẹ́ pé ogun ọ̀tí wọn abẹ́ ò lè jẹ́ni rí ni mo ti kọ́kọ́ rí instance yẹn rí kó tó wá di pé tuyọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hàn tó wá Nàìjíríà ní. ẹlẹ́ẹ̀kẹfà sàdúrà ọ̀la di nínú ìlú èsì ọ̀gbìn àmì wáyé àwọn máa ń ta tẹ́tẹ́ pọ̀ ẹnìkan kan wá owó aláàlì mọ́ gbogbo kéré kan bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì o ti kọjá fífi ó nira fẹ́yìn láti ti iṣẹ́ òjò ní ìsinmi àti iṣẹ́ òjò àwọn tọ́lọ̀ máa mú dúró èmi ò mọ̀ pé wọ́n máa ń jẹ tẹ́tẹ́ mo mọ̀ kán ta tẹ́tẹ́ wọ́n ń jẹ but réètì bó ṣe ń bó ṣe rí gan kò yé mi mo kàn mọ̀ pé haram ni àfi ẹ̀ẹ̀mejì àkọ́kọ́ lóṣòdì lẹ́kọ̀ọ́ mo ń retí ẹnìkan tó ara mi lóṣòdì àjọ travel ibi tí mo jókòó sí ẹgbẹ́ àwọn oníbọ́ọ̀sì tẹ́tẹ́ àyànbá wa wo nọ́mbà ẹ̀dọ́ wò ẹ̀dọ́ sẹ̀lẹ̀ gba tuntun torí mo lò tó dájú mi sílẹ̀ wọ́n sàn dákọ̀ nọ́mbà mo sàn wò náà wọ́n bá ti pè nọ́mbà ó ti yé ẹni tí wọ́n wá bá six ẹ̀mùtí ìlú kan yóò tún lọ omi yóò tún dé wàlá mo máa rí wọn pé wọ́n ṣàjókòó pé tẹ́tẹ́ làwọn eléyìí jókòó fún mi níjọ́ náà mo sáwọn pé ewé màkìlẹ̀ lè lẹ́nu kan bá dé òun wá ń sọ̀rọ̀ yẹn tó ti jẹ rí ó nígbà tí mo jẹ kínní ìgbà yẹn mo ra jẹ́mi nìyẹn ìgbà tí mo tún jẹ kínní ìgbà yẹn ó sàn sọ̀rọ̀ àwọn sàn ńláńlá tí wọ́n tí wọ́n bá ti jẹ báyìí òun sàré fi ra nǹkan kan ni àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ní junction service bank ń bẹ̀yẹn lọ́mọ kan ti jẹ́ one point wọlé lọ bóyá mo á ni mo á wọlé lọ ọmọ má yà ní bá ń pariwo one káàkiri títì èmi rò kó yà wèrè gangan ni o àti jíjẹ tó jẹ lódùn nù ah òun kẹ kíní kan one point àwọn kan sọ pé lọ bá wọn kan process owó ẹ nígbà tó ti jẹ ṣe bí yóò kọ́kọ́ lọ báyìí yóò tún lọ báyìí one wọn bá yẹn lẹ́yìn tó ṣe wọn máa ń jẹ gẹ́gẹ́ báyìí wọ́n ní wọ́n ń jẹ mílíọ̀nù wọ́n lẹ́wọ̀n ní ẹlòmíì ń jẹ ilé ẹlòmíì ń jẹ mọ́tò ẹlòmíì inú wa fàtó jẹ́ pé èèyàn wa fẹ́ fi ṣiṣẹ́ mọ́ ẹnìkan jẹ one point two ẹ wá lẹ́ bá a ríṣẹ́ twenty five thousand lóṣù ìyẹn bẹ̀ tó ní ọjà agbó wọkọ̀ wo ọkọ̀ sí ìkún èrò kan tún dé òun náà jókòó ó jókòó ìṣẹ́jú márùn báyìí ló bá ní ẹjọ́ ló ń èmi mo jókòó síbí àbábà níbi ìbú mi àbájẹ̀bù ẹni tí ń retí kọ́kọ̀ fún wàláhìlà ni àwọn sọ pé ẹtún lọ ta kíni àwòrà onímọ̀ àta tí máa fi jẹ ni oníṣẹ́ ìbá jẹ owó gidi ní onífilẹ̀ tẹ́tẹ́ ìparun ni ìparun ni tá a bá ń tẹ́tẹ́ àwọn wa. أيها الذين آمنوا إنما الخمر والميسر إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون àyà lẹ́nu sórí àkàwọn rígi sún èérí ni ìrìn amẹ́lì ṣe ìtọ́wọ̀n ní oṣù èsì ni àwọn tí ń ṣe ọmọlẹ́yìn èsì ni wọ́n kò sókọ ní ìdókọ̀ tọ́lọ̀ tó pé wọ́n yẹn lọ. nínú rẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tàbí ìlàwọ́ láti nínú bí àríwá ìhà bí tẹ́tẹ́ fi bó ti tọrọ fọ́nkálẹ́ tó bẹ́ẹ̀ ni ìmọ̀kùmù ìmọ̀kùmù mo ń gbọ́ programu kan láàárọ̀ ìdí tó máa bọ̀ wọ́n lọ́ga àwọn NYSC ọ̀gá ológun tó ń tẹ̀síntì ní àwọn NYSC ó ní àwọn agùnbánirọ̀ tí wọ́n bá ká pé mo bó àbí mo kú mu kán lè kó nínú kìnìún yẹn àyàn wa ń pè wọlé kò sẹ́nìkan alhamdulilayi kò sẹ́nìkan tó sọ pé kò burú gbogbo wọn ń gbóríyìn fún mi pété bá ń pè wọ́n ní ọmọ ìwọ ọ̀la àpamọ́kó tí ó wà jẹ́ ọmọ tọ̀lá báwa nàìjíríà àbọ́mùkì àbí kinní kan àbí apààyàn wọ́n ní ìtọ́ka yẹn ṣe kó dáa lóòótọ́ wọ́n tún wá ń pè pé àwọn òbí náà tọmọ ẹ graduate tó ti mọ̀gbó ẹnìkan pè báyìí pé àtẹ pé ó ti ó ti fẹ́ yíwọ́ fóbi nǹkan tí tí tọmọ ẹ fi bá débi tó dé inú igbó náà ní ti mu òun náà sì sára rẹ o nípa ìjọba ní ó tẹ̀wà máa wò pé eléyìí ò wúlò báwo lè yìn ní padà sí díẹ̀ dìdì either by force àbí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tòǹtọ́lọ́ ń bá fẹ́ náà ní ó sẹ̀ ní yóò bá ti máa sọ gbogbo nǹkan bá ti ń ta bá ti ń kẹ́sìn fún ọmọ mọ̀ kú mu kó tó ẹ̀ tó máa mú ẹ̀jọ́ ti kó yọrọ ẹ̀ nínú fẹ́ẹ́ bí àtàfẹ́ fún wọn ẹlẹ́ẹ̀kẹjọ kápọ̀ fáwọn ọmọ níbi ànínọ́dọ́rì ìsúwárì ìkàlẹ́yẹ àwọn ìfìlàfìlàní wàlùmọ̀jàlá ọmọ ń wo ntí ó bàjẹ́ obìnrin àti ọkùnrin wọn jẹ́ ní òwò láyé fíìlì magazine àbúrísì táwọn àwòrán àwọn àwòrán míì ibi táwọn èèyàn promote àwòrán burúkú dé ìhòòhò àwọn afẹ́wọ́ wọ́n dẹ̀ lẹ̀ wọ́n dẹ̀ lẹ̀ pípa yẹn léra wọn wọ́n lè lẹ̀ mára bridge àbí wọ́n dá bridge ó lè fẹ́ tó kìlómítà kan yòówó àwọn adẹ́wò gbogbo ẹtí náà ní mọ̀ rí tó bá yá tí ò sọ́kàn mbẹ́ níjọ́ tó yàn kánjú tí ò sọ́kàn mbẹ́ níjọ́ tó fi ń pààyàn yóò sì mí yóò mí fẹ́lẹ̀ kálá níjọ́ tó bá wà lẹ́sìn torí nǹkan yẹn wò dáadáa èyí tó wá ń wò yẹn ò lè sáàbù ẹ̀ yóò wà lóṣooṣù yóò wà ọ̀gánáìsì fún ẹ gbogbo ẹ̀ ló ní implication àwòrán kaaba àbí Madina mọ́síjì lásán tọ́pọ̀ ènìyàn bá lẹ̀ bẹ́ẹ̀ yóò reflect lára èèyàn jọ kan ká tó wá sọ àwọn àwòrán burúkú ọmọ wa ń wò yí sílẹ̀ nísìn lórí tẹlifíṣàn lórí fíìmù Yorùbá lórí fíìmù Yorùbá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe aburú mi fíìmù Yorùbá wọ́n kàn gbé bẹ̀ lọ kó wọ́n kàn gbé kámẹ́rà kó bẹ̀ wọ́n kàn fẹ́ kéèyàn understand pé ìyàwó ẹ̀ lélẹ̀ ní ìsìn wọn bára wọn fọ̀rọ̀ níbàárà sùn gan lórí bẹ́ẹ̀ ọmọdé wò gbogbo kẹyẹ pọ̀ ẹ jẹ́ ká dúdú ọmọ wa pọ̀ mẹ́ẹ̀ gbogbo àwọn kan táwọn òyìn difficult fún mi mi tó lóun gan nífẹ̀ẹ́ àwọn aburú pọ̀ láwùjọ wa yìí ẹlẹ́ẹ̀kẹsàn tàwọn méjì làwọn láàdì òṣèlú kọ́ láwọn amẹ́lá bọ́ọ̀lù àwọn ọmọ ọ̀sẹ̀ máa sọ òdodo bọ́ọ̀lù wọn sì máa sọ òdodo bọ́ọ̀lù àwọn náà sì rí ilé ìfẹ́ wọn pẹ̀lú òdodo nínú ọ̀rọ̀ ṣe àbí wà ewu sáà máa parọ́ fún wọn sáà máa tàwàdà arọ́ àwàdà náà irọ́ náà dá níbi àwàdà ẹlẹ́kẹ̀wàá láàrú sí máa láàdá náà ìmọ̀ àlẹ́ haram ká má fi owó haram bọ́ ọmọ o gbogbo ọ̀nà tí yẹn bá máa gbà rí owó haram ká kọ́kọ́ má gbà ká sì má jẹ́ kí ọ̀nà ìlà máa rí gẹ́gẹ́ bí opportunity láti fi bọ́ ọmọ àbí láti fi tọ́ ọmọ owó tí wọ́n jí owó ìgbà owó ojúṣù owó o téèyàn èrè téèrè téèyàn ń pè lérè tó lóun jẹ ẹlẹ́ẹ̀kọ̀kànlá aláàbíhùn aláàbíhùn aláàbíhùn aláàbíhùn ẹ má dùn ọmọ sépè o wọ́n lè pèèyàn lẹ́nu lójú ẹ̀ ẹ má dùn wọn sépè o àwọn èèyàn ti káńtà kan máa bá wọn kọjá pé olórí ẹ káàbọ̀ wí nígbà táwọn náà gbọ́ wà sí pé ẹ má gbọ́ ọmọ sépè mọ́ ni torí pé ìnáma yẹ̀sí lòun dálé kàlọ́ láéláé yóò dàfa burú ti bẹ lára wọn ni yóò dàfa burú ti bẹ lára wọn ni o ká máa sọ pé àtúlá àfàlọ́ ọlọ́run bá tún ọ ṣe ọlọ́run jó òye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nàmà ọ̀làwọ̀láàdà ní ìsìnmá ìmọ̀ọ́sẹ́ẹ́kẹ́ wọlé àjá ní orin gbígbọ́ music hmm. gbogbo àwọn kẹ́kẹ́ mò ń kà lẹ́wẹ́rẹ́wẹ́ bí bàtà kan sáwàdà rè wọ́n lẹ́yà náà ni mísíkì ó bọ̀kàn jẹ́ pátápátá ọmọlẹ̀ sákàrà gángan agogo ìta òun wá fún orí fóònù òun náà lè pè sí kọ́kọ́ dáhùn tí èèyàn bá ti pe fóònù gbogbo mọ́síìlì náà àti gbọ́ mísíkì ní ìsìn torí pé nígbà táyọ̀ bá pa fóònù rẹ pé wọ́n ti tẹ fóònù ẹ̀ báyìí àní àlè ló bẹ̀rẹ̀ òṣùpá ló bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ìyàwó ẹ̀ ọmọ gbólógbò oyin oyin níbi tẹ́lẹ̀ ọkọ̀ yẹn oní ọ̀pẹ́ bẹ́ẹ̀ olúwa wọ́pọ̀ jù tó fi dé mọ́sálásí wa ò láńbẹ̀ ọ̀nà táwọn ọ̀rẹ́ bá ń gbà wọ́n ń gbà àwọn tẹ́ ń gba orin sí orí fóònù fún yàn wọ́n ti dolówó. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله àwọn kan wà tán ra tí wọ́n fowó rà ránù tán fowó rò kò sura jami'a ni sura tó lùkùmọ̀ náà kẹfà wọn ra wọn fowó rọ̀fọ̀ ó kún mọ̀ ẹ̀ níbẹ̀rẹ̀ lẹ́tọ̀ yìí náà tó gbélé ànádì ni tó fẹ́ kiri ànádì sallallahu alaihi táwọn bí fún lọ́tọ̀ ó jèrè tó gbélé ànádì ọ̀hún ọ̀gá náà ó wá ní mo fọ́ ọba tó dá mi búra áyà ọ̀nà ọ̀gá àwọn onítàfsírù tó ń wélé ànábì ló fún gbé dàgbà tí kùrán dáadáa ìlú onítàfsírù ayọ̀ fún wa onínúṣèkì làwọn yẹn wá ń gbọ́ jù báyìí àwọn tí ń gbé sínú inú fọ́ọ̀mù nípa tó kọ́ sọ́mà pọ̀ wọ́n ti dolówó mẹ́. ìwúbílà sabilillahi nípa ìtàn ìyọ́lẹ́nu kí wọ́n lè láì nímọ̀ láì ní nímọ̀ kọ́ lọ́wọ́n bàmọ́ àbí láì nímọ̀ pé nǹkan ya burú lánàá wọ́n á ti sọ dèrè wọ́n ti pé fàájì ni. ìjà lẹ́hùn àdáàbùn muhi. ọlọ́run ní ìyàlérò ìyẹlẹ́sàlérò ìgbẹ́ fún wọn lọ́dọ̀ náà. ẹnìkan sọ fún wa pé ẹni tí tí ń dọ́ọ̀bù tí ń rìkọ́ọ̀dù jáfàrọ̀ adam tí mo sọ pé wọ́n pa rẹ́yìn ọ̀hún lọ́ọ̀ tó jẹ́ pé wá àti ẹ̀ lòun ta tẹ́tẹ́ tẹ̀ fún wọn ló ti wọ́n ti délé lọlé àjẹkánú. ṣé a lè gbé àwọn san méjì jù a lè gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn eléyìí promote ọ̀rọ̀ ọlọ́run bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sọ́ǹtì ń promote ọ̀rọ̀ ọlọ́run nígbà tí ẹ̀ bá wọn ń gbọ́ késẹ́sì jáfárò ní ìsìn ẹ̀ nígbà tó jáfárò sí láyé náà ní tó ti sọ ọ́lẹ̀ láti rìkọ́dù haúsá kan gbé mi leave láti wò ó mo mo wá gbọ́ isan gbọ́ òun gbọ́ wá sí yẹn haúsá ni wọ́n fi ṣe wá sí yẹn ìgbà haúsá mo wá ń gbọ́ sẹ́ni yẹn ń dá àpàwọ́pọ̀ kan tí mo ti bá pàdé ń lùgbà ó tó bí mẹ́ta mo ní please lecturer mo sì bá náà mo bá ọ ní mo mo ní bọ̀ ẹ̀mí o mọ̀ fóun ní ń sọ̀rọ̀ àtìgbà tí mò ń gbọ́ tí ń dákọ Ibrahim kìíní àti lágbájá à ń sàjọ wà mọ̀dínà gbà kankan náà nìyẹn wá àti yẹn ó in fact ó ó ó ó ó current wá àti yẹn ló gbọ́ títí tóbi dé Ògbómọ̀ṣọ́ àwọn ọ̀rọ̀ yẹn bí ìgbà tẹ́lẹ̀ yẹn wà láyé náà ni ni ó sì mọ̀ sáà onítọ̀ ni ò sí láyé náà a máa jí òkú a máa gbé wọn dìde iṣẹ́ tí wọ́n ṣe kán tó kù láyé ẹ̀rẹ́gbẹ̀ mo tún ní fífẹ̀ àti tí wọ́n ṣe kalẹ̀ torí pa ẹ̀ sì ń bẹ́ ńlẹ̀ wà á sáárọ̀ ọ̀hún wà kó láti الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. ìgbà tó ń wà nínú abẹ́ ìpẹ́ tí ò sí lórí ìpẹ́ mọ́ tí wọ́n ń gbọ́ kézẹ́ẹ̀tì ẹ̀ ní Kánò nìbàdàn nílọrin àti gbogbo ẹ̀ lọ bí ìgbà tó ti gbàdàgbọ̀n bá a ti wá wá sí i tágbàládá bẹ́ẹ̀ náà ló tún gbà everyday ayé fẹ́ gbọ́ wá sí ẹ títí tábìkì amọ̀fìdé bẹ́ẹ̀ náà ló fi yẹ kó jẹ́ pé àwa náà ká mọ̀ gbìyànjú wípé epo tí yóò máa wá gbọ́ tó jẹ kọ́kàn lè ká hádànù ká fi sọ̀rọ̀ náà ká fi rọ́pò ibi tó ti wúlò gan fún wa ò ní pé àwọn dẹ́rẹ́bà wa ò ní wọ́n máa gbọ́ tójú bá ti fẹ́ wò pé àtìrìn àjò jìnnà olórin wọn máa gbé sí òun kọ́ ni wọ́n mọ̀ pé sì kì wọ́n gbé sí òmí ìfi ẹ̀ fún wa ń sí lọ́dún ibi pé ó tún ní wà sí àwọn àfáà míì náà yóò gbé sí tó bá tún yọ yẹn náà orin náà yóò tún dá padà bẹ́ẹ̀ gbogbo gbàtẹ́mi wọn táàzì ní sàwọ́dé láyé mi ò wọ táàzì wọn tábí sílẹ̀ lùsì wá àfihàn wá àfihàn wọn bíi ní táàzì dráìvà ó ju chief mọ̀mù lọ ní ilẹ̀ yorùbá ní taxi driver ní saudi níbi àgbọ́yé ẹ̀sìn ó ju chief mọ̀mù odidi ìlú lọ ó dẹ̀ wá ń bí kí ni báyìí ná ọ̀dà twenty nine àdékàtán ìkẹtàlá tàlímù náà ọ̀làdì sọ́lá ìsígọ̀ tí a bá dé sí sọ́lá tó bọ́ tí ò máa wọn ọmọ ńlá kéékèèké ó ní láti máa wà awa máa dàgbà àwọn abímọbímọ ẹ má o ẹ sì fi wa àwọn tó ti wá dàgbà náà sáà ń bẹ láyé kò tí ì jù o na la ta'limu al-awlad al-Qur'an al ẹ jẹ́ kí o ẹ jẹ́ kí wọ́n gbogbo ilé ẹ̀kọ́ kọ́ ó yẹ kán ti máa dán ọmọ padà tí wọn bá lágbára olùkọ́ pé ọmọ ti pọ̀ jù ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ́mọ òtó ń bẹ̀ ẹ dá wọn padà síbẹ̀ o ìjẹ́ kí wọ́n máa kọ́kùrà nù wọ́n máa ha sórí kí ẹ máa wá wò bóyá wọ́n ń lò bóyá wọ́n ń ṣe bí ẹni tí ń kọ́kùrà nù wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹ máa wò lára àwọn ọmọ yẹn wọ́n máa lé fún encouragement wa Saudi ní ìjọra ọdún kan ọmọ five hundred thousand plus ni wọ́n kọ́lé tó ha koran kan wọ́n ṣe graduation fún gbogbo Saudi ni o gbogbo mosque wọ́n gba ọmọ tó parí gbogbo mosque jọ mò ń wo pé yíyan ní mosque kan nínú mosque yẹn èèyàn èèyàn nineteen ló ha tán lọ́dún yẹn ni o nínú mosque tí mo wí ọmọ Saudi tó wá mú mi lọ mosque yẹn mo ní mò ń wá ládùúrà fún mo fẹ́ kọ̀ọ̀kan ló wá mú mi lọ́ọ̀sì yẹn pé kíra pọ̀ ń bẹ̀ mo wá ń wo mo wá ń wo bọ́ọ̀dù yẹn ibẹ̀ ni mo wá ń bi léèrè pé níbo ni wọ́n ti sa oníbo àti haram mọ̀dínà haram mọ́kà àti gbogbo ẹ̀ nígbà tán kò lè tẹ̀sán five hundred plus ẹni tó kọ àyà kan tí ó hà tán wọn sírò ẹ̀ mọ́ if the following year another five hundred thousand ọmọ tó wá ń rí bẹ́ẹ̀ lọ́dọọdún àbọ̀ tó ń jù bẹ́ẹ̀ lọ ó fi hàn pé ọmọ rẹ ni wọ́n ń produce yẹn ọmọ rẹ wọ́n produce wọ́n dẹ̀ mú yẹn náà lọ́kùnkúndùn ní north lábàá kan dé àjọ lọ sí dáwà ní north oníwọ̀lá àwa padà sí ìbàdàn nígbà ara mi náà ni òní wọ́n ń bilẹ̀ rẹ̀ pé báwo ni kánò báwo ni kinní adé kánò adé jọ́ọ̀sì adé gbogbo ọ̀nà mẹ́ta ládé oníwọ̀lá òní alhamdulillah anamurta inú ẹ̀ dùn anamurta pé ara nfa àti bí ìgbà tí mo ti padà sí saudi ni bó ṣe wí gan ibi tó parí ọ̀rọ̀ sí mi bí ìgbà tí mo ti padà sí saudi tẹ́ bá dé lásìkò ramadan ó fẹ́ẹ́ lè jẹ́ pé gbogbo mọ́sálásí ni hafiz ń ṣe imam ẹ mọ̀ wá gbọ́ Kùránì mi gbà tí bẹ́ẹ̀ náà tàfírù sọ ìmí à ń sì sinmi fáwọn aláwọ̀ ẹ ní pé kúrọ̀mù dànù ọlọ́mọ tó ká tó wá sọ bí àmú ẹ gangan wọ́n rí ọmọ nírọ̀lẹ́ after afiri ilé ẹ̀mọ bí school bus ṣe kún gbòòrò láàárọ̀ fún àwọn ọba ń lọ school bí school bus tàbí school àti mọ́ kún gbòòrò rọ̀lẹ́ nìyẹn ní Saudi àwọn ọmọ àgidi fún àwọn white white white white white jàlábí àwọn wọ́n lọ mọ́lẹ́sà tààfin kọ́ran sóye àwọn kan náà bí yóò bá tẹ̀ jẹ́ pé àwọn máa ń sanwó àwọn kan náà náà náwó ẹ̀ inú kó jẹ́ pé àwọn olówó kan àtàwọn ìjọba kan because àwọn táwọn engage fún sẹ́yìn wọn máa jẹ pépà o iṣẹ́ tán sì ń sinú so ọ̀nà kan náà bóyá ìjọba bóyá olówó àbá nǹkan kan yóò lọ́nà kan tí wọ́n ń gbà ń tẹ́ wọn lọ́rùn láwùjọ wa ń bí ẹ ká mú lọ́kùnkúndùn gan ká darí àwọn ọmọ padà síbẹ̀ so bóyá kí n fi bíi méjì àbí mẹ́ta kún nàtàlá tọ́kìtì inú sọ́ọ̀sì náà lè àwòláàdì náà ẹ jẹ́ àmọ́ bí tọ́ ọmọ wọn bá kù sí ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìbáwí ìbáwí lẹ́lòmíì ti sọ ọmọ ẹ̀ ìdìgbòlugi torí gbogbo àtọ́mọ mi ò bá pe ọmọ ẹ̀ gan kódà ìyàwó ẹ̀ ìpè àbùkù tó lágbára ni òpònú ẹ̀ sákọjá bíi kíní kan rẹ ìwọ́dà gbogbo àwọn nǹkan yẹn ó ti mú ìdàrúdàpọ̀ ọkàn bẹ́ẹ̀ tí fẹ́ bá sọ̀rọ̀ so ọmọ àmọ́ lẹ́tọ̀ ọmọ a lè pẹ́ tó bá ṣe pẹ́ tó yìí kọ́dà ó lè jọ ọmọ kan láwọn ọ̀rọ̀ pẹ́kú tó náà bá dìde ń bẹ̀ yóò mọ̀ràn ró lọ pé ah, àṣíkè ṣe ní ìkórìíra mi ọmọ ẹ̀yọ̀ kan tó bá ọ̀rọ̀ àti ká pè wọn papọ̀ á pè wọn papọ̀ àwa máa pọ́n wọn lé bígbà tó yẹ pé ọ̀rẹ́ ni wá.